لم يتخذ ولدا ورحمة وإلهه وحده صمد ربي عليم رحيم واحد أحد ومن قاتل في الوقت وقد جاءك يا محمد واتبع سبيل عن وجهك عنه ووالد الأولياء من والده ولا شريك له في سبيله وجهه وفي البيوت وأنفسهم وراء لهم أتلك الآية وقومهم كانوا يؤمنون وفصلت عليه فكذلك يؤمنون المصطفى المتكفل أدعوه بدينه المصطفى المتكفل أدعوه بدينه وظلم ما ضربنا يمشي على أثره وكتب عنه نجاة والله والله وكتب عنه نجاة والله والله إن الحمد لله نحمده ونستعينه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 على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبارك وسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمني ما لم أعلم وانفعني بما أعلم وزدني علما adúgbẹ́ fún Allah subhanahu wa ta'ala tí ó fi àánú rẹ̀ kú àjò láàrọ̀ pẹ̀lú àánú rẹ̀ lánàá níjẹ́kọ̀ọ́ ìnáà وفكرة تبكوا وفعي ìpèsè tori ọ̀rọ̀ ọlọ́run ẹlẹ́ta fún ní máa lọ sáàrì kan níjókòó kan, lẹ́gbẹ́ tó gbé lọ́gbẹ̀ẹ́. nítorí ọ̀rọ̀ ọlọ́run láti gbọ́rọ̀ ọlọ́run ààrẹ àti kó máa rí ìyọ̀nà ọlọ́run ọ̀rọ̀ náà àwọn àyàpọ̀ ọ̀nà kòrán balẹ̀ ti fìdí ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn àṣà ní ìsànlẹ̀ ìwà mọ̀ṣánlẹ̀ aléyìí wà áàrìhí wọ̀sọ̀lá tó jẹ́ ó dámi lójú pé kò sí nǹkan kan sẹ́yìn ó máa forí kó láì sàwàì kò sí nǹkan kan sẹ́yìn ó máa gbà láì sàwàì tí kìí ṣe àánú ìkẹ́ àforíjì ẹ̀rọ àwọn bẹ̀rẹ̀ aláàbẹ̀ àwọn wọ́n sàwàì rẹ̀ kó jọ wọ́n sàwàì kó má fún ọ̀dàrà mi àṣìkọ́ ìbílẹ̀ kó má kú ní kápá lè rí wa tó jẹ́ pé ta bá wà nínú ìjókòó yìí ìtọ́lọ̀ ńlá máa gbà fi ṣe àforíjì ìkẹ́ ìgẹ̀ àti àánú ọlọ́run ọlọ́mọ̀jẹ́ tí ṣàìtàn kò jẹ́ ká pàdánù rẹ̀ torí pé léèyàn bá jókòó àṣẹ̀tàn látara ìsọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ wújẹ́wújẹ́ sí ni lẹ́tì ó lè bá gbogbo láàdá tí a fẹ́ rí níbi ìjókòó ó lè bàjẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ń gbá àwẹ̀ náà ni ṣùgbọ́n nínú ẹ̀lẹ́ ìsìn lọ bí àwẹ̀ ránú owó làwọn jẹ nígbà ìgbà tí bá ṣe sọ̀nà àwọn èèyàn gan-an wọn bá ti gbá àwẹ̀ wọ́n fi yà jẹ́ra ẹni lásán lásán láàrín ìgbàlẹ̀ ìsìn wọ́n sọ àyàlẹ́nu lájẹ́ pé ń bá wọn gbà irú ẹni lẹ́yìn kò ní gbà ládá rẹ̀ tó béèrè rẹ̀ bẹ́ẹ̀ lẹ́bìnrin pé bó ti rí lòun sọ yìí gbókìrùn gan ọlọ́run ò gbà ó là ń pè ní àlèfáàkú alìkàkìkọ̀ọ̀dì àlèfáàkù màálù ẹ̀ẹ́dẹ̀kọ̀ọ̀dì nífà ìṣe mùnáfìkì inú ọkàn àwọn èèyàn ní rí o lè ánàkù nítorí pé irú ẹni bẹ́ẹ̀ ó kó ìra nǹkan tí a nàbí mọ́lá tàbí apá kan làwọn àwòlẹ́ àbúgbùdó bá ìjà àbí ọ̀sọ̀ ìkórìíra apákan nínú tàbí mú wa apákan tàbí mú wa gbà tó ń bọ́ ìsọ̀lọ́ tàbábọ̀ ìta sọ náà ní ààwẹ̀ ìdá abọ̀gọ́dọ̀ àṣìyà fi kọ́mbìlì في قلبه أثبت الغضب حيث ثبت الغضب في قلب في قلبه أو قلبها وهو منافق فنفاقه أو نفاقها نفاق اعتقادي الذي يخرجه من الملة ولم يكن مسلما وإن صلى وصام وآتى الزكاة وحج وليس بمؤمن ẹni tí ó lè bá rí ẹ̀sọ́kùn ẹ̀ tó kó ìra tó fi rílẹ̀ sínú ọkàn rẹ̀ ìyẹn ni pé ó rílẹ̀ lọ́kàn dáadáa ó wá kó ìra apá kan nínú bá nàbí mọ́ wa Ya weta gba ń Tabi ẹ̀ tàbí òun kíkí kódà kó máa kírun yẹn kó máa gbà si kó máa yọ zàká kó lọ sí hajj kò sí ìtọ́lọ́run ó gbà lọ́wọ́ ẹ̀ torí ìgbàgbọ́ rẹ̀ yẹn ti yọ kúrò nínú àwùjọ àwọn ẹ̀rọ à ń pè ní sọ̀rọ̀ ọmọ gan láláàbì máa bẹ lọ́pù kó má jà wà núrú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ó sì wọ́pọ̀ lọ́dọ̀ àwọn obìnrin dáadáa ó àwọn obìnrin o abẹ́ sọ pé ó pọ̀ lọ́dọ̀ àwọn obìnrin ju àwọn ọkùnrin lọ tó pápọ̀ lọ́pù obìnrin yóò bá sọkọ nílé kò ní ìwájú òjì ni òjì ó kírò kò nígbàgbọ́ pé ọ̀rùn jẹ́ ọ̀ranyàn ṣùgbọ́n tó wọ́n bá kí ọgọ́ yẹn lówó kò ní náwó fún yóò bínú sí yóò kọ̀ ọ̀lẹ̀ bọ́kọ̀ wà ń lé jẹun tí ò bá ti sí nínú yàrá kò ní kí ìgbà ní ìfẹ́ bọ́kọ̀ wà ń pálọ̀ ìyàbọ́kọ̀ ó ń ṣe nǹkan kan tó yẹ nìkan tó yẹ èyí tó pọ̀ jù nínú àsìkò ẹ tó ń ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ ìdí system ó gbọ́dọ̀ fi àsìkò ìrún kan yóò program ẹ̀ sí kọ̀ǹpútà ablock ẹgbẹ́ kò ní pé nǹkan ṣe mọ́ oní òfin ìgbàkí o tó ló ti ṣẹlẹ̀ sí ibi rí ọ̀gbà yẹn kì í tiẹ̀ tó ṣe ayé àìbára sí fẹ́ẹ̀nà tàbí ò ń ṣe it ní kọ̀ǹpútà láàárọ̀ so programming kan wà lábẹ́ tí wọ́n gbé wá ẹnìkan ló gbé wá conflict kan ní nígbà yẹn kọ̀rọ̀ bí satellite ó ṣe bẹ̀rẹ̀ mo á jókòó tí mo á ti bọ́ kí tó bá ń ṣe mo kàn ní kí n ronú kí oúnjẹ àárọ̀ tó yẹ kí n jẹun wà láàrin àṣírí ní ìmọ̀ mo dẹ̀ wá ń bẹ̀ ní ìmọ̀ bàbí zúrì tó ìmọ̀ bàbá ṣe tó tí wọ́n ṣe àtijọ́ ìlúwà wípé ẹni tó máa ń fi system ṣiṣẹ́ ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ 1993 yìí 1993 náà wá ní àwọn tó lo system àgbéyàn program rẹ̀ sí orí system system yẹn fún rẹ̀ máa block ojú screen ó ní rí ìkàgbà ṣe àtàbí àsìkò ìrún tó kó pèrò yẹn gan ò tó torí ó pèrò sọ̀rọ̀ àgbà àsìkò ìrún tó àmọ́ tó bá ti block ẹ̀yà àti program rẹ̀

tó wá lé máa tún pàrò nílẹ̀ ọmọ mi burú lè gbé tó tún pọ̀ ọṣẹ ọwọ́ ọdún pọ̀ṣẹ̀ sí ìwé tó dánú orúkọ tó wẹ̀ tó bẹ́ẹ̀ nírò àwọn òbí bẹ́ẹ̀ kò ní kírun tó bá lè jù aláàtúbá yóò ọ̀fẹ́ ìyàwó òjú aṣẹ ló tí ò kí o ṣùgbọ́n ìgbàgbọ́ rẹ̀ gangan ilé ìrìnlẹ̀ òwúrọ̀ àmì ilé ọlọ́run ẹni ọdún jẹ́ mùsùlùmí lókí kálukú ká yẹ ọkàn wa rò dáadáa ká òwúrọ̀ wa tó bá ṣe máa ń ṣàlàyé ẹbọ ẹgbẹ́ lánàá sọ̀rọ̀ díẹ̀ nípa ẹ̀ ẹlòmíì ò ọkàn rẹ̀ sì dá méjì ó lè ṣe tàbí tàbí al-imanu al-yaqin la budda min al-yaqin fil-iman ẹni tí ò bá ní ọ̀nà dájú nípa ìgbàgbọ́ tó ní tó jẹ́ mùsùlùmí láìsàbí mú gíní ní òkú ní tó gbé ìfúrí máa yàtọ̀ gbàgbọ́ kankan iye méjì àti àìgbàgbọ́ ọ̀rọ̀ kankan náà àmì jíjì ẹgbẹ́ ìbẹ̀rẹ̀ kùrán ọlọ́run ní záríkà ìtìta ó láàrin ìgbà kò sí èméjì bẹ̀ ẹgbẹ́ bá ti máa ń ṣe èméjì yẹn lẹ́yìn tàbí mọ́ mèrè torí bọ́lọ̀ ló sọ pé kò sí èméjì bẹ̀ ẹgbẹ́ ẹ̀rí wípé iye méjì náà ló fún wa tí wọ́n fi di ọmọ náà mùsùlọ́tùlẹ̀ àwọn náà hmm? wọ́n náà ọmọ àlìjẹ́nà wọ àlìjẹ́nà wọ́n áyà nínú سورة الحديث سورة الحديث سورة 57 من القرآن سورة 57 من القرآن Quran. أتولنا لأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همته ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم سورة 57 àyà tàbí ṣúra 57 àyà tàbí ṣúra kẹtàdínlọ́gọ́ta àyà ẹ̀ kẹtàlá ṣọ́rọ̀ tó láàrín ọ̀rún náà ṣe ó ti rí àyá ìyá tó ń ka kùránì tí ó ti wá àti nǹkan méjì wọn ká ṣúra tí mo pè yẹn ṣe lóṣí náà أعوذ بالله من الشيطان الرجيم كبرت آية 12 بسم الله الرحمن الرحيم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراهم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا وضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب ينادونهم ألم يكن معكم قالوا بلى ولكنكم كذبتم أنفسكم ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتدتم وغرتكم الأماني وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله غرور فاليوم لا يؤخذ منكم فدية ولا من الذين كفروا مأواكم النار هي مولاكم وبئس المصير ألم يعني للذين ألم يعني للذين آمنوا أن تخشع قلوبهم أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فقال عليهم الأمد فقدت قلوبهم وكثير منهم فاسقون. آية 12 súra ẹlẹ́ẹ̀kẹtàlélọ́gọ́ta súra 57 àyà 12 ọlọ́ni yá ọ mẹ́tàrọ lójú àìkìyàmà ọjọ́ náà tààrọ ìlọ́pìnì ó ra nígbà tó lọ́rọ̀ wọ́n lè mú ìlànà àtàwọn onígbàgbọ́ òjò lópìnì يسعى بين أيديهم وبأيمانهم يسعى بين يسعى نور ìmọ́lẹ̀ wọn yóò máa tà bẹ́ẹ̀nà àìdí ìhé níwájú wọn àti ní ọwọ́ ọ̀tún wọn ìyẹn pé ìmọ́lẹ̀ ó kúrò ní lọ́kùnrin àti lóbìnrin ní òkè àmìkìyàmà ìmọ́lẹ̀ òṣèkiri yóò kò wọ́n dáhùn kò ní sókùnkùn nínú ìgbésí ayé wọn jọra náà ìṣọ́kùn ni ẹwọ́n àà yóò dùn ní fún yín lónìí o yóò dùn ìró dùn lónìí omi àwọn ọgbà àtẹ̀rà tẹ́jìrí tí ń ṣàn ní bá ti hàl àni àwọn odò. Ẹ̀ṣì kiri nínú òkè ní inú àṣìṣẹ́ náà láìláìláìláìláì náà. Bẹ́ẹ̀ríkà ilé yìí fọ́ sílẹ̀ àbí èrè jẹ́ èyí tó tóbi jùlọ òjẹ́ ńlá. Àwọn odò tó ń ṣẹ̀rẹ̀ lórí ìdọ́rù pé ó ní o. Ọlọ́run sọ fún wa nínú Sọ́rọ́tù Muhammad sọ. مثل الجنة التي وعد المتقون فيها وسيئات وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل السماوات ومغفرة من ربكم كمن وخالد في النار وسقوا ماء حميما فقطع أمعاءهم سورة 47 تلليل تنكاية آية 15 Súra ìkẹta tàbí ẹlẹ́ẹ̀kẹta dín ní àádọ́ta. Ááyà ẹlẹ́ẹ̀kẹẹ̀dógún Súra 47. À ń sọ nítorí kí ẹni kọ́ kalẹ̀ kọ́lẹ̀ lọ́wọ́ lé. Tí Kùránì wá sí ìgbẹ́ lọ́rẹ, ìwọ̀n Kùránì ká ní kéwù, ìyẹn gangan kó mọ́ kàbíyànsí ń kà kó mọ́ wò kí wọ́n náà lè kọ́ bíyànsí ń kà Kùránì títúmọ̀ rẹ̀ bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tàbí nítúmọ̀ nìkan ló mú wá ṣàǹkìlì jì síbẹ̀ kọ́rọ̀tà ń sọ kó bá lè wọ etí ọ̀pọ̀lọpọ̀ àwọn tafsir ìyẹn nìkan tí ń ṣe àlàyé ọ̀rọ̀ Ọlọ́run nínú Kùránì òun ni àwọn àtọ́wù kan máa wà ń bẹ̀. ìgbẹ́pẹ̀ ní àtọ́wù àṣìṣe tí mo ní àwọn àṣìṣe ní ìsì burú gan ní ìjẹta ìwọ̀n ọ̀kan náà ọmọ ẹ̀yà wa Sheikh Suleiman Hamza Hafizahullah ààrẹ́mà torí pé ó wá síkà rẹ̀ tàbí lẹ́kṣọ̀ méjì kan tẹ̀lera wọn Sheikh Suleiman Hamza wọ́n bá wa sọ̀rọ̀ nípa àlẹ́kọ́sọ́rọ̀ alìmẹ̀sàlìyà ideal family ní ọjọ́ kejì rẹ̀ ní Dr. Sharof ni wọ́n wá bá wa sọ̀rọ̀ lórí mọ́nì gbogbo àwọn àwọn mùsùlùmí gan ní èṣì Muslim primary school pápá bẹ̀ sí ìdìbẹ̀ làwọn ti bá wa sọ ẹni tó wá níjọ́ àkọ́kọ́ tí wọ́n ṣe bá mi sọ̀rọ̀ wọ́n bá sọ̀rọ̀ ní ìkù yẹn òun ni sheikh asheikh suleiman hamza hafizullah ọ̀rà tó wá ń sọ̀rọ̀ nípa ìṣefáàrí pẹ̀lú kí ó pé aláti ṣọ́ra lóde nípa sísọ kéwú ti fáàrí ibẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àlàyé ọ̀rọ̀ ọlọ́pàá èèyàn máa ń ṣe kìí nípa lélọ́kà àwọn tó ń gbọ́ nítorí pé àníyàn àwọn tó ń sọ yẹn fáàrí ni wọ́n wá ṣe ìjọbẹ́gbẹ́mọ̀ ìpé àwọn ní ohun tuntun ilé tí mo fẹ́ sọ ní òfin kò sọ wọ́n máa fi kò ẹ̀fẹ́ àfáàkọ̀ọ̀kan wọ́n wá lọ dá ohun tí wọ́n lẹ̀ nípa kùránù ìjọba ti gbọ́ ah, kíní nìyẹn ah, kíní nìyẹn wọ́n wá ń dá bírà sí àyà kọ́ wọn ò lówó ohun tó ń kálukú ọmọ tí ó yẹ ti ṣe kó lóhùn jẹ tọ́lọ̀ fún ohun àfáà jẹ́ tó bá jù àwọn àti òun ìlú bọ́lọ́lù ohun yẹn nígbà míì wà á ní kéé bá bọ́lọ̀ ń ṣe kọkùrá nìlú wọ́n gbọ́dọ̀ fa ibi tí ò sí àmì fàágùn nínú kùránì wọ́n gbọ́dọ̀ fa tó lè bá ogun ẹnu ibò mí ìfí kùránì fàágùn wọ́n mí lè fa torí pé kò ní bá bá rí kò ní bá ohun yẹ kò ní bá tó wá sọ kùránì ti bí ewu torí pé ewu ìgbàláàyè fẹ́ fún wa sábà kéwì ní ìsìn a lè lo àwọn ohun kan tí ó ṣe pé nínú èdè gangan àmì sọ́bẹ̀ ṣùgbọ́n tó wéèrè bàbá lo ìyẹn wọ́n bọ̀ mọ̀rọ̀gbọ́díé ó kálukú wọ́n wá ń dá dírà ara ni wọ́n ń dá tó ní aláti ṣọ́ra nípa ṣíṣe fáàrí pẹ̀lú alkọ̀hálì tó ń torí náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe láwọn ayẹlú nítorí bá lọ́fẹ̀ẹ́ sí kí ni wọ́n sọ àfáàyẹ ní fàfáà àbá rẹ̀ ní fàṣà oníwọ́n ní fàṣọ́hà nínú bàlábọ̀ kéèyàn ní kọ́rọ̀ ogún lẹ̀lẹ̀ lọ́sẹ̀lẹ̀ ní ogun bọ́ ní ẹ̀ nítorí pé lọ́kàn ẹni tó ń bá ní sọ̀rọ̀ náà kí wọ́n lè sọ bó ṣe kí ni ó ní fàṣà níbi sọ ẹ̀ṣọ́ ọ̀gbọ́n ṣàlọ́ torí náà ká máa fọkàn sí bá súra àyà súra àyà kámọ̀ owó kọ́lọ̀m kò jẹ́ kó ṣe wá láǹfààní láyé ní kọ̀rọ̀ sàárè àti gbangba àkíyà kó máa ó sọ ní tó bá yá àwọn ọmọ wa wọ́n tún ṣe fàárí jù bá lọ àwọn ọmọ tí wọ́n tún wá ṣe fàárí jù jù pẹ̀sùn tó bá yá ó ṣe jù jù jù tó bá yá ẹ̀sìn ó kàn sí rí Aya 54 tanka bọ̀ Súra Súra 50 50 kílá kan nìbìnà Súra tó Hadid 57. Aya ka ọ tẹ́ mú ní kó kà sí tó parí ẹ̀ bàbá lébẹ̀ yóò tó fi ìdí ọ̀rọ̀ tí wọ́n sọ yóò fi múlẹ̀ ọ̀dẹ́ má jẹ́ àlọ́ ọ̀bẹ̀. Ẹ jẹ́ kí a máa bá ilé lọ. Ṣé àgbọn wa wá bí síbi Súra 47 Aya 15. nígbà tọ́lọ̀ lóhun àwọn mùmìnì ìró òdùnú wọn tọ́lọ̀ tó ṣàwọn náà lára mùmìnì ṣe ìró òdùnú yí lónìí omi ọgbà àwọn ọgbà kan tí odò ṣàn lábẹ́ ẹlòmí wá rò pé odò tí ń sọ ní àgbàrá tó kọjá létí ilé wọn odò náà ni tàbẹ́lòmí lè rò pé ní briva niger bóyá gbà tí ń lọlẹ̀ haúsá tó wá ń kọjá lọ ní àwọn ah, odò ọyá rèé tàbí ẹni tí ò lọ ọdẹ haúsá tó lọ tó wá kọjá níbi omi ọ̀sẹ́ ah! tó wá di wá yà àwọn obìnrin ẹni wà ní ṣe ọlọ́rin ṣe àdéhùn rẹ̀ fún àwọn olùpáyà ọlọ́run àpèjúwe lọ́wọ́ kò tẹ́ tó lè sọ bó ṣe rí gangan tó jẹ́ ànábì ní nínú àlìjẹ́nà fi ha ma àìlú ọ̀há in tó jù wà àìlú ẹ̀rọ òbí etí sami àti tẹ́tí ògbọ́rí kódà tí ò rú yẹ́tọ̀ kèèyàn nínú ìgbádùn àbàbàdé náà ìjọba torí pé gbogbo táwọn tó ń ti gbádùn ayé ẹ̀dá ló ṣe kó wá ní pàdẹ́dà sí ni kó pàdẹ́dà ó ṣì ọlọ́run ní ṣàtọ̀ kó ní ó mo ní kẹrẹ́lẹ́ ó ní ìlú ayé àjọ ẹlòmí lábàáná kó sùn ó sẹ́gì lóru ó sẹ́ òkì lẹ́yìn tó sẹ́ òkì tán orú yẹn lẹ́lòmí lẹ́rọ lé ọkọ̀ rò pé kó lè rọ lọ́rùn ó tún wá rẹ̀ rà àtàkù kò mọ̀ kóhùn tó dáṣẹ́ kù ẹ̀yìn náà lẹ́rù kó tún fi rọrùn sí ni ìgbàgbé tó yẹ kó gbé lọ kí wọ́n bá lọ yóò tún lẹ́lẹ́rọ lé ó tún bẹ̀rẹ̀ sí lọ ìlú bọ́ ìkàlẹ́gbọ́n ni ó ń kú tó lọ lọ ìlú gbọ́ òun náà ló jókòó wọ́n ti ra washing machine fún ṣọ́pẹ́ṣẹ́rì sì sí ni yàrá tí mo bá rán fún tí wọ́n bá ń bá kó fálágbàbọ̀ ló rọrùn jù tó tó ń fọwọ́ kan fọṣọ Bàbá ọdún lọ fi sínú ètí máa fún yẹn, kì máa máa ń pè ní ìgbótó lọ sí ètí. ó ṣẹ̀wà dánú ìbàrí tí wọ́n jẹ tó rọ́kọ ẹ̀sọ́ tó ń jẹ ló kú làwọn ò wá wọ́n fún mi lánàá na àmàlà álẹ̀ fún mi lánàá wọ́n sílẹ̀ fún mi látàná èyí tí wọ́n jẹ́ sí ni ló fẹ́ ọmọ tó ń sunkún lẹ́gbẹ̀ẹ́ kan ẹ báwo iṣẹ́ ládàá ni ọlọ́run gbà ní bàdà kí ẹ̀ wá ṣerú wàhálà nǹkan ní zero lójú alìkìyàmà ẹ́ ìfà ìṣọ́lọ́wọ́ kí ẹ̀ ṣe gbogbo wàhálà kí wá lójú alìkìyàmà òjú nítorí ìfà ọlọ́pọ̀lọ́ àgbẹ̀ ọlọ́ni àpèjúwe àlìjẹ́nà yẹn aláti wọ́ ìdẹ́lùmùtàkùn táa ṣàdéhùn rẹ̀ fáwọn olùgbáyà lọ kí ló wà fẹ́ ó àwọn odò kan kìí ṣe pé àwọn àwọn nìkan ló wà ní àlùjànnà ṣùgbọ́n àwọn kan lẹ̀ gbọ́ ìjú rẹ̀ sétí kẹjọ wọnú ọkàn yín kẹjọ ṣiṣẹ́ àlùjànnà náà mímọ̀ ẹ̀rù àwọn omi tí èyí padà kànga ìrìnsìn ẹ̀rì pọ́pọ̀lọwọ kànga tó àwọn ajúlé wa àwọ wọ́n tí padà tẹ́ bá fún ẹ̀rù sí nǹkanlẹ̀ ẹ̀ṣẹ̀ wá gbé kalẹ̀ yóò wá sí ilẹ̀ ẹwà yọ ọlọ́sí

ọlọ́pàá fún léṣo ó gbé lẹ́sẹ̀kẹsẹ̀ ó hù lẹ́sẹ̀kẹsẹ̀ ó pọ́n lẹ́sẹ̀ ó gbó lẹ́sẹ̀kẹsẹ̀ ó pọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ó jẹ lẹ́sẹ̀kẹsẹ̀ èyí olóde káwọn pé kò sí kankan téèyàn béèrè ìwúrò àjẹ náà tí ò ní rí ṣùgbọ́n ìsọkúsọ ìwúrò àjẹ náà torípọ́lọ́ ní láà يسمعون فيها لغوا ولا كتابا الله máa jẹ́rọ tó àwọn fẹ́ kúrọ́ kò sáàyè jẹ́ o fẹ́ sọ̀sọ̀ púpọ̀ kò sí ọkàn rẹ̀ òsì lè lọ́bẹ̀ torí pé ní jẹ́ kí ìrọ́wò apá ìgbà mẹ́jẹ́ ká sọ̀sọ̀ púpọ̀ wọ́n ti yọ́gbò lẹ́bí wa ayé ó jẹ́ àdánwò fún wa ó yá yege abára yege nínú àjẹ́nà jẹ́ ọjọ́ ẹgbẹ́ ọkùnrin òun ju ìyàwó lọ òbí nǹkan máa ìkan ò ní jowú kejì torí pé owú tó wà lọ́kàn wa láyé yẹn tó ẹgbẹ́ tí wọ́n bá gbọ́ pọ́pọ̀ fẹ́fẹ́ ìyàwó kan yóò wá fi bá ìwà yóò ṣe sí tó bá rí pé kò gbọ́ yóò àlọ́ bá fisikálì ṣẹ́yìn náà sọ pé ẹgbẹ́ gbọ́kọ̀ mi ẹlẹ́fẹ́ bà sílẹ̀ aláyọ̀ jẹ́ gbogbo ọgbẹ́ tó wà ní ọkùn báyìí ọlọ́run yóò kó sí ìgbésí ayé ìgbésí ayé ni ó dà lórí tẹ́bá kò nílò yí fún ìgbésí ayé ẹ̀ ní olùgbò ẹnìyàn jùlọ jù orí bó ṣe ló mẹ́ba tó jẹ́ ti ẹ̀ ó bàjẹ́ bẹ́ẹ̀ oríṣiríṣi ìyẹn ti ẹ̀ ẹni tó ń ṣe yẹn ọ̀kan nínú àwọn ọmọ náà tí ò bá tún bá kó tí ń kú ṣùgbọ́n káfẹ́ lò pé nǹkan tó mú ọkàn rẹ̀ gbóná tó ní kọjá àlàyé tó ń lọ́lọ́ ọlọ́run sọ́tọ̀ obìnrin láti lẹ́yìn tá ti pinnu pé a fẹ́ ìfẹ́ ẹnu yẹn mọ́lẹ̀ gangan ló fa ìjẹ́ náà ó wà láàrin àwọn ọkùnrin náà tí wọ́n bá fi pàjẹ́tì húmù kan àbí sísà kan tí bá sọ pé húmù ìyẹn ni pé kò sí nílé ọkọ lásìkò yìí tàbí sísà kan tí ti màrí gbogbo wọn àti húmù àti sísà sísà gbogbo wọn ní ṣẹ̀rẹ̀ ẹ̀sán tàbí ètò jẹ wà nílé ọkọ lú ẹlòmíì náà pàjẹ́tì ẹ̀ ẹlòmíì ló wá jámọ́ ẹnìyẹn lọ́wọ́ jọ ẹlòmíì lọ́wọ́ yóò ní nínú bí nìṣù jọ́pẹ̀ ní gílù inú ni bí ni tó bá fi ń rí bọ́gà ni tó bá sálámọ̀ sí yóò máa bọ́ ìdí ẹ̀nà kò ní fẹ́ bọ́ lọ́wọ́ tó bá sálámọ̀ tó rẹ́rìn ẹ̀rín tí ò dénú rí ológun ah! irú nǹkan wọ̀nyẹn tó bá tó jọ àkíyàmọ́ ọlọ́run máa yọ gbogbo nǹkan yẹn kó lẹ́mìí wa Ayẹ̀ náà wà ní Kùránì náà ní lọ torí ó ti fi náà ó fi. Ká tó wọ náà àlìjẹ́ náà, ọlọ́pùsí wá lọ́mọ àlìjẹ́ náà. Ká bá ti gúnjẹ́ pé ní àṣírọ́, afárá ló jẹ́bẹ̀ yóò ní ìṣẹ̀lẹ̀ bridge, tàbí kọjá iná tàwọn náà láàrin ibi tí afárá yẹn bíríjì yẹn parí sí sí ẹnu àjẹ́mà àdíwà ń bẹ̀. Ibẹ̀ bá ń pè ní kọ́ntọ́ sí obìnrin kí ẹ̀dù wọn máa jẹ náà. Ọwọ́ ní níbẹ̀ yẹn, Mẹ̀zá àìná. Máa bí gbogbo ìrìn àpáyọ kúrò nínú gbáyà wọn èyí tó ń bẹ̀ẹ̀ nínú inú níbi ni. Tó bàbá padà láti jẹ́ náà, ìyàwó àdìyàdé inú mi kí ni tó wà láyé ìyọ́lọ̀ ní àjíyọ́ kò wá ní sí jàmbẹ̀ àwọn ọkùnrin náà jẹ́ ju ìyàwó tàbí contract ẹ jẹ́ ká mú contract business ọ̀rẹ́ ẹ̀ ló sọ fún wípé òun ti apply fún contract kan òun ti bíìdì fún ìyẹn wá gbẹ̀yìn ó wà pé òun mọ̀ mọ́ ẹnìkan ní kọ́mpìnì yẹn bó ṣe lọ bá pé wọ́n ní wọ́n bí ìdìkì nítorí níbẹ̀ ni àmúti ẹ̀ wá ẹni tó wá sọ fọ́ rẹ̀ kò sọ pé kó lọ bí ìdí o tó lọ fi àgbàdùn ó yọ kọ́ńtà ìyàbọ̀ ó kàn dédé ibi ọ̀rẹ́ ló wé kọ́ńtà olóòtú wá ń ṣe kò ní fẹ́ràn rẹ̀ láyé yóò ló gbẹ̀yìn lọ tó bá dọ́ àlìkìyàmọ̀ mùmìnira àwọn méjèèjì ṣùgbọ́n ọ̀lẹ́ ọkàn yẹn ló pẹ̀lú yẹn gbẹ̀rù lọ ṣe inú ni bí nìyàn lọ ní àpàyọ gbogbo ẹ̀bí kíkà lùkú tó wà ìjẹ́nà lébé tó wá inú àìjẹ́nà inú ni bí ní ìsàyé wò ní símọ́ àwọn omi kan sì ń bẹ àwọ̀ wọn ò ní yípadà tó bá ti pẹ́ nínú kòkò bí iyẹ̀pẹ̀ èèyàn máa gbọ́ ohun bí ilẹ̀ àwọn omi tó wà nínú fridge tó bá tún ti pẹ́ rí pé kéèsì ẹ̀ ìtọ́ yóò tún ti yàtọ̀ ọlọ́tọ́mí sàlìjẹ́ náà èé yí padà tómi bá tún gbóná bá kẹ́rì pé yóò fẹ́ fún ìwò lẹ́nu Omi tàbíjẹ́ lọ́lọ́ ní rárá àwọn omi tí ò ní padà pẹ̀síwájú. Àwọn odò kan bẹ́nu àrìjẹ́nà nínú lábẹ́ wàrà ni wọ́n ti ẹ̀. Kìí ṣe wàrà ń kàṣí o. Ẹmọ̀jẹ́ ń pè ní wàrà ń kàṣí wàrà tútù lélẹ̀. Nínú ìyẹn ni wàrà ọmú màálù tí wọ́n fún gangan fresh milk. Wara ń kaṣù àkàmọ́ ń pè wàrà ní tó ti tí wọ́n fi ewé tí wọ́n pè ní gbogbogbò sí nígbà tí wọ́n ń sè yóò wá dì to become cheese yóò wà ìyẹn kọ́ ni ó jẹ́ fresh milk ọlọ́ni oúnjẹ náà rí jù lẹ́yìn ẹni mo lúlò rí báwo nítorí kìí ṣe báyẹn ni ọyàn màálù ìjọba fún bẹ́ẹ̀ ṣe rí ó máa ń dùn ẹ bá ti lọ gàárí pé bá ti bá mọ ọmọ obìnrin kan jẹ́ ń pè ní pẹ̀tẹ̀ wọ́n dà sí ọlọ́ni kò ní kan tó tẹ́ bá gbé wàrà sí ẹ̀ ní kì gan sínú agolo tẹ́ bá ti tẹ́ bá lè fẹ́ tó máa ṣe àkùnrin tẹ́ bá ní wọ́n yóò dùn wọ́n yóò dùn wọ́n lọ́gbọ́n ṣàkọ́ bí kádákẹ́ tí mo dákẹ́ ẹ̀wọ̀n rántí àwọn kan ní o wọ́n wà láyé lónìí àmọ́ mílìkì yẹn ni ò bá pa wọ́n jẹ́ tẹ̀gbé láyé ìgbàkẹgbà wá ti mú méjì tàbá ti lú àwà àyà pépà ẹ̀gbẹ́ àti ìrìnlórí àwà gbé e sínú omi tí ò bá sí fíríjì tàbí láti e sí pálàì tó máa dúpẹ́ bọ́lọ̀ gbogbo wọn ń bẹ láyé. Hmm. Náà, tẹ̀síwájú. Wà ní ọrún àwọn tó bá fẹ́ràn ọtí ní ìlú ilé wà. Mo fẹ́ mọ sí ẹni ọtí kìí tí. Kọ̀ ṣé lóòótọ́ ni báwọn ẹni ọtí kìí tí àwọn ló bí jù tó dákẹ́ àti ọmọ ẹni wọ́n àwọn fẹ́ lọ ṣe fàájì ọmọ tó yìn àti ẹlọ nílá Abdullahi àtìkẹ́sà Abdullahi ti kàkùrá ní Abdullahi ti ọmọ ọba àjọ parí tẹ̀sírì nílànà wọ́n ń gbé ní àwọn lọ́ọ́lẹ́ wọ́n ara wọn kan mú ní wọ́n ṣe fàájì ó ní wọ́n ń ṣe fàájì mo ní kí ni wọ́n wá ń ṣe ó ní wọ́n jìyà Bàbá àdógún tí ẹ̀wọ́n ni àwọn ṣe fàájì ìta fàájì ní fàájì láwà. Àwọn aládùn fàájì lọ́wọ́. Gbogbo wọn ni wọ́n padà ní jẹ́pẹ̀ ní àjòmọ̀ ẹjọ́ fàájì olúwa. Ó wá ní ọtí yẹn gangan àwọn odò kan wà nínú àlìjẹ́ náà. Lọ́dà ni àwọn títà wíyí

wáàkíà ìdá wákọ̀ àjílè wáàkíà ó wà bẹ̀. pé ọtí ọgbà àlìjẹ́nà ṣàfẹ́ angova ma wọ́n ọlọ́dẹ rárá tọgbà àlìjẹ́nà yẹn kìí fọ́ọ̀yàn lórí bẹ́ẹ̀ ni kìí sí mú yàn kò ní fọ́ọ̀yàn lórí kò sí bẹ̀rẹ̀ ṣe lè mọ ọdí àlìjẹ́nà tó ẹnu bá ṣiṣẹ́ ẹ̀fẹ́ òṣẹ́ ìrìnlẹ̀ wọ́n àlẹ́gbẹ̀ òṣẹ́ tàbí tó bá ti ṣiṣẹ́ báàmà àbí wọ́n ti ṣiṣẹ́ lóòtẹ́ ìlú obìnrin mi kíná ń rìnrìn tàbí dágà yẹ ẹgbẹ́ dágà tó strong ju fẹ́síkì lọ́gbà ẹ̀ ṣé dágà ju àwọn wọ́n kọ́kọ́ mú kí ẹ tó mú sí torí pé wọ́n mọ̀ pé yóò fọ́ ọmọ lórí ọ̀dọ̀ ní ọtí ètà ń sọ yìí lẹ́rọ sọ́dẹ̀ àwọn tí ó tó mú wọn ò ní ní ẹ̀kọ́ rí látara tó wọn mú wọlá ní gbogbo ìbẹ́ wọn ò ní hún ríra kí wọ́n ń pè ní hún ríra ní àwọn jẹ́mu tí ó jẹ́ máa bá gọ́ọ̀gọ́ yìí kò ní pawọ́ àwọn ìròyìn méjì burúkú tó wà lọ sí ìtayé lọ àti báyọ̀ ẹlùmí wa ní kákù pé lọ́pì ẹlẹ́rìn ìdòdò àpé bẹ́ẹ̀ torí pé soft drink yẹn ni Yorùbá ń pè ní ọtí ẹlẹ́rìn dòdò àwọn kan bí tí ẹ bá mú púpọ̀ mú pa kìrìjẹ̀sì àwọn kan ló pa kìrìjẹ̀ àìfà ìdábẹ́sì tí àlìjẹ́sàn ò rí bẹ̀ torí bá àlìjẹ́sàn kan kú sí níjà rẹ̀ olófi jẹ́ pé kò sóorun nínú àlìjẹ́sàn ìwò ní sùn àárẹ̀ ló ó rẹ̀ ìrìnlẹ̀yàn fi sùn lọ́nà fi ní wà mẹ́mẹ́ sànà mi ń lò ó ìgbà tó ń dáyé níjọ́ mẹ́fà ọjọ́ méje ló sì wà kí wà lọ́wọ́ ń ṣe lọ́gbẹ̀ẹ́ àwọn kan ló ṣe Kùránì wà ní ọmọ wà mẹ́rẹ̀mẹ́ sànẹ́ ní lọ́gbọ̀n ààrẹ kọlùwákù rẹ̀ wà ní tó rẹ̀ ní sùn a tún fi ń ṣiṣẹ́ ní ìjọ keje kúlẹ̀ ẹ̀ọ̀mí kò síjọ́ tó rí ṣiṣẹ́ ṣiṣẹ́ gbogbo gbà ní ẹnìkan ní orí iṣẹ́ lágó gúúsì ìyẹn aago ẹlẹ́dà tó dá aago là yìí ọlọ́run tẹ̀síwájú Ẹ̀yin tẹ́fẹ́ràn wọn yìí dà, tẹ́fẹ́ràn kẹfẹ́ láwùí, kẹmọ́ fi omi oyin mú òkì, kẹmọ́ tẹ́ fẹ́ràn láti máa fi gidi egidi ká máa fi jẹ oyin ẹ̀yìn náà tẹ́ pé ẹ̀yìn ni wọ́n ni àlùjẹ́nà ọlọ́jà wọ̀ tẹ́ bá fẹ́ ẹlẹ́gbẹ̀rẹ̀ gidi yẹn mẹ́ tí ọlọ́pẹ́ jẹ gidi orí kẹ́ni oyin yẹ́ mọ́ rú gidi jẹ́ oyin ó gbèjáde ó wà lọ oyin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ pé egidi yẹn gidi yẹn tẹ́ pé kátí ó mọ́ ń kan díẹ̀ fẹ́rẹ́fẹ́rẹ́ abẹ́kùn báyìí pẹ̀lú orin dákùn sí ọlọ́wọ́ ni ẹ̀yí tẹ́ fẹ́ràn olùrí ẹ̀mọ́ wọ̀rí àni àárùn àmọ́ orin jíbẹ̀ mùsọ́fà ó mọ́ kànga àwọn kìíní ìdọ̀tí oyin tẹ́bá orin tí ó tún máa rú sókè yẹ kò ní síbẹ̀ àwọn kan tó yóò kí àwọn ń bí ìgbòrí tí ẹ bá rà tó máa ń máa dára ẹ láàmú tàlìjọ́nà kan gá ní tí wọ́n yẹn mọ́ bọ̀ kò kan gá sóyé tí wọ́n yẹn ṣe kí ni ṣùgbọ́n kò kan gá ń sọ ẹ bá ń bẹ̀ wọ́n làwọn fi ìbẹ̀ẹ̀bẹ̀ fún gbogbo ọmọ àlìjẹ́nà ọlọ́jáwà náà ní kó lè sàmẹ̀rọ̀ èso owó ló fẹ́ jẹ tó rí kó lè onírúurú oríṣiríṣi èso tí àwọ̀ wọn rí bákan náà àmì ìtọ́wò wọn ò bára tí ìtọ́wò wọn jọra wọn àmáwọ̀ wọn ṣọ̀tọ̀ọ̀tọ̀ yẹ̀rọ àwọn ọmọ ìbákọ̀ tọ́lọ ní tá fún jẹ yóò ní يقولون هذا هذا الذي رزقنا من قبل وأتمعتم به متشابها Ìtàbáfún ọmọ ìjọ́nà lè ṣúrú láàrín ìjọ́ fún alẹ́ kanáà ni. Wà ó kùn bí i mọ́tàṣà, á tún wá fún onírú ẹ̀pàdì. Àwọn apá ń fẹ́ sí ní mọ́ sí gbọ́ pé bóyẹ́ tó kàn ní pé, in tó sọ pé kọ́lọ̀ fẹ̀ kan àwọ̀ yẹn náà ni ó tún mú wà Wọ́n ẹ tún fún nírú ẹ̀ yóò tó rò pé ẹ̀ ní tó wá tó fi fi jẹ́nu yóò tún yàtọ̀ ní ìtọ̀ òògùn pé ẹ̀ pátá yóò sì máa bá lára ní ọmọ tó máa. Lọ́jọ́ bí àjẹ́ náà, ọlọ́dá kò mẹ́jà padà mẹ́rù. Àwọn àwọn ìfíwọ̀n tó yàn ní pé àtọ́sàn gan tó bá ti lè jábọ́ látókè mọ́ kaṣú tó bá ti pẹ́ dáadáa tó wù yàn mú yẹn kí ni ó ṣẹlẹ̀ yóò fọ́ yóò akóyẹ̀pẹ̀ ẹ̀pẹ́ ìbá tó wá ti fomi fọ́ kò ní dùn mọ́ bí ìyàwó àláyé àwọn gẹ́lẹ́ òkè àwọn lọ wá kinní kan báwọn mọ̀ fi ka ọrùn ó wà máa rò yàn ọlọ́run ní ìyẹn ò sí máa lè jẹ́nà kò tó fò há dédé ọwọ́ rẹ̀ rí gbogbo èso yẹn máa ṣe dáníyà bàbálẹ̀ ló wà àwọn Yorùbá kan wọ́n ní dẹ̀ndẹ̀lẹ̀ kò tó fò há jíjá jíjá èso yẹn wẹ̀ tó

Ọlọ́ni, àpèjúwe wọn yẹn, ǹjẹ́ ó lè dàbí Kàmẹ́nì húwà kọ́ọ̀lì tó fi náà. Àpèjúwe tó ṣe gbére náà wá sùkú tó wọ́n mú tàbí tí wọ́n ń fún oòrùn sùkú ilé sàkọ̀. Tó ń fún oòrùn máa ń omi kan hamiman ma'an omi kan hamiman tó gbóná jẹjẹ torí pọ́ bìyàn wá gbóná fà kọ́tọ̀ à ó wá ń gé àwọn ìfún ẹ̀ tó bá ti da omi yẹn sọ́fún yóò kàn kọ́ ti ẹ̀ ìwọ tí ṣe ní tẹ́kì mú tí gbóná rí tàbẹ́kọ̀ gbóná tó rògbó ti tútù báwo ló ṣe rí lọ́fún pariwo

بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها Àlìjánà tí omi ń àwọn odò kìí ṣe omi ń ṣàn olóògbé wa lọ sí ṣùgbọ́n àpọ̀síṣẹ́ ìrẹ̀ sọ́ọ̀tì arájẹ́. Odò tí wọ́n ń sọ kìí ṣòdò ọ̀tẹ́ ẹ̀yin ará ọ̀ṣun kìí ṣe ní ọ̀ṣun ogun ẹ̀yin ará amẹ́ríkà kìí ṣe rí tàbíbá sí ccp ẹ̀yin ará uganda mọ́ egypt kìí ṣe rí bá náìlì ogun ẹ̀yin tẹ́ wà lóko náà kìí ṣe omi abẹ́ kòkó tẹ́sọ pé wọ́n tutù yẹn o omi abẹ́ kòkó yẹn kìí ṣe omi lẹ́gbẹ̀ẹ́ tá sọ yìí ìyá náà nìyẹn jẹ láyé pẹ̀lú ogun omi abẹ́ kòkó yẹn Ọlọ́run já wà lè jẹun ọlọ́run ní kọ́ọ̀lì dínà bí i olùṣe gbére ní wánú ọgbà ìjẹ́ náà Ilé ni ẹ̀san tó tóbi jùlọ èrìjẹ́ ńlá rẹ̀. Ṣàkí lọ́nà ń sọ nípa ìmọ́lẹ̀ àwọn onígbàgbọ́ òdodo, ó gbò wọ́n dáa, ó gbò wọ́n wáyé wà lọ́sùn. يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا lọ́jọ́ tàwa ń wí tí mo mì ní dúró lọ pé tòun làlìjẹ́ náà tí ò sókùnkùn torí mọ́lẹ̀ ọlọ́run ní mùnáfìkì lọ́kùnrin àtàwọn mùnáfìkì lóbìnrin wọ́n mọ̀ wá sọ nílẹ̀ nínà ààrùn níjọ náà mú àwọn onígbàgbọ́ ló pé òun sòrú náà ẹwù wá Nínú ìrìnlẹ̀ láyé nínú ìrìnlẹ̀ nínú. Ìyẹn ni wípé àwọn mọ̀náfìkì jàgbókè òun bá rẹ̀ tọ́kọ bá dé lókù lójú ọkọ̀. Irú òun olóòkì yẹn ṣe kárí ní alẹ́ àwòrán. tọ́gbọ́n bá dẹ̀wà ní na náà tí mo ṣe sọ ọrọ̀ ọkọ̀ tó wà ní títẹ̀ tí wọ yàrá jẹ́ pò tó wá bẹ̀ẹ̀jẹ́ tó lo wà ní ló jẹ́ kó tó lọ mú jáde pé òun kí òun dáadáa ọkọ̀ wà ní sáà káàkiri obìnrin yóò bá kọ́ àwọn ọmọ mi lóòrùn kíkí dáadáa ìyá tí ò kí àwọn ẹ̀ là ń sọ níjọ́ náà ọlọ́wọ́ á gbé wọn dìde pẹ̀lú àwọn tí wọ́n ń jẹ lágbé wọ́n ń ṣe bí ẹni yẹn wọ́n yẹ ti ṣàrà wọn kọ́ ìṣòro títí ìrìnàjò ẹ̀dá àti kíkọ́ ìṣòro ẹ̀tọ́ kọ́ ìṣòro ẹ̀fẹ́ jọ́ ọ̀nà lẹ́wọ̀ ó ń fún jẹ ìtumọ̀ méjì lórí ìtumọ̀ ilé ìwé wípé wọ́n ṣe bí wọn láì ní ìdẹ̀rù wọn láti fi wọ́n ṣe yẹ̀yẹ́ tọ́ ìtumọ̀ ìbá ìgbàlérò pẹ̀lú ìsinjẹ́ ẹgbẹ̀rẹ̀ ìgbéṣẹ́ ìgbéṣẹ́ ìgbéṣẹ́ ìdáadáa torí náà ọlọ́pìn ààbẹ̀ wọn tí wọ́n wà gbé wọn ti dé pẹ̀lú mòmìnì torí wọ́n ṣe bí mòmìnì láyé ṣùgbọ́n yìí nǹkan tí ó wà ṣẹlẹ̀ pé òkùnkùn ni ó kò àwọn wọn ní ìrìn ní ìmọ́lẹ̀ owó àmẹ́ yóò ríran ọlọ́ni àmùnáfíkì lọ́kùnrin àti lóbìnrin tí ò ní mọ́lẹ̀ owó wa máa sọ fún àwọn umu Ismail umu ẹ ah, ah. eh, umu Zainab umu kìlúkọ̀ tó yá tó ń kọ́ àwọn mẹ́ta sí umu Mujahid kókù méjì ẹ́ eh, umu kọ̀bìnà wọ́n ló sọ bẹ́ẹ̀ èmi kí mo wí bẹ́ẹ̀ Abdullahi Abdullahi ló sọ bẹ́ẹ̀ ìjọ kí ni wọ́n lọ bà yọ okù kan ọmọ ìsọ́mẹ̀tì jẹ náà kí ni wọ́n ṣe ó ní ọlọ́wà ní wọ́n wà lọ bá wọn pé nà ẹjẹ́ amú nínú let us get part of your life please give us káwa náà rí díẹ̀ káwọn fi lè ríran náà قيل ارجعوا وراءكم فالتمسوا نورا ọlọ́rin àwọn ní òmìdá wọn kàkà bẹ́ẹ̀ ohun kan ó ni wàhálà ẹ̀rìnjẹ̀ ohun ẹ padà sẹ́yìn náà wàrà ákò ẹ padà sẹ́yìn yìí sún mú ìmọ́lẹ̀ méjọ ṣáwọn yẹn ti ń ṣakọni go and pick your own imamẹ̀ get your own wine go back and get it tó bá nígbà tẹ́ ẹ lọ sí ààtò ẹ̀yìn ẹnìyàn ò mọ̀ pé invitation card ni wọ́n fi ń wọlé wọ́n tí wọ́n dé gbangba wọ́n dẹ̀ bí wọ́n dẹ̀ ṣe ṣe àṣẹ yẹn ni pé tẹ́ǹtì tí wọ́n lò ń bẹ̀ kìí ṣe ní hall ó jẹ́ bí glass wọ bullet proof glass ní èyàn tí wọ́n ń wọnú ilé yẹn àwọn nǹkan mọ̀dọ̀mọ́dọ̀ tí wọ́n jẹ ń bẹ̀ èyàn wá rí pé a ah, wọ́n ṣe pẹpẹ soup fresh fish wọ́n dẹ̀ lọ mú ẹja ní pé wọ́n ṣe pẹ́pọ́kùkù lọ́wọ́ wọn báyìí kálukú wá lọ mẹ́wọ́ ẹlòmí ìnáwó sí golden fish ẹja tó wà tán pé golden fish ó máa ń tán bí góòlù báyìí wúrà ẹlẹ́lòmí ìnáwó sí níbẹ̀ wọ́n ti bá ṣe kí wọ́n gbé kí ní barbecue ẹ̀ wọ́n gbé lé lọ́wọ́ ẹnìkan náà wọ́n sí kí lórúkọ ẹyẹ ọ̀pín ẹgbóṣán ẹnìkan náà wọ́n sí ibẹ̀ ni wọ́n ti bá apá tí wọ́n ti bá yán wọ́n tún ṣe bá bíkẹ̀ ń jẹ ẹnìyẹn tí wọ́n rí lọ́ọ̀kan ẹnìkan kìrì oríṣiríṣi sọ́ṣà wò bẹ́ẹ̀ mẹ́ṣe wá ní káwọn wọlé wọn ní pé àìsí ah, ọ̀tíkẹ̀ ìwé ìwọlé ìdá àwọn tí ń jọ́pọ̀ wá na tíkẹ̀tì àwẹ́ òòyà tíkẹ̀tì ẹ̀sí méjì fún mi wọ́n nínú òun ìgbà áàpù tíkẹ̀tì ẹnìkanà ní gbogbo ẹ̀ta ní tíkàtì ẹwà bá tíkàtì ní bí kí ló máa ṣẹlẹ̀ náà tó bí ẹ̀ eré yẹn máa kọjá bẹ́ẹ̀ wálélá yìí Fàtórí bàbá ìgbàlóhùn. Fàtórí bàbá Ọlọ́ni bí wọ́n ṣe padà láti lọ mú mọ́lẹ̀ lójú tiwọn, akànmọ́ ògiri kan láàrin wọn àtàwọn tí mọ́ lẹ́mọ̀ wà lára wọn lọ́wọ́ tó sá lọ sẹ́yìn fún tíkẹ́ẹ̀tì yẹn bí ó ṣe lọ sọ́run bí tó ti ń pè wọ́n yẹn wọ́n wo ẹ̀yìn báyìí padà wọ́n kàrí pé wọ́n ti mọ wọ́ọ̀lù wọ́ọ̀lù yẹn wọn ò rí ọ̀rọ̀ mọ́ wọn àmà kéèké à kí ní kan باطل فيه الرحمة ilẹ̀kùn ògiri náà ní ilẹ̀kùn báàbùn báàbìnà báàbìnù hú bí ìwọ̀hùn inú rẹ̀ inú ògiri yẹn ìkẹ́ ló wà ń bẹ́ẹ̀ Nínú lọ́nà ìgbádùn ní lọ́dọ̀ àwọn mùmìnì òde rẹ̀ lọ́ ìrùgbò ìpa lọ́dọ̀ sí wọn lọ́dọ̀ àwọn tani àwọn mùnábì kí alẹ́ àbá ìyà ló wà bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí jíyà wọ́n ti débẹ̀ àwọn ọmọ ogun lọ́rẹ̀ come here what do you want we want life which life which life huh? who will give you life no be you be this guy gbọ́ra gbọ́ra ẹ̀mùkọ́ regret ṣẹ́fẹ́ àti ẹ̀mí wọn ò rí dáadáa wọn ò rí ìgbádùn yẹn wọn ò rí sójú ìyá yẹn ò bá mọ lẹ́yọ̀ ìyá méjì ìròyìn pé ah, àti láwọn pàtàkì rẹ̀ àti àti jẹ wọ́n lọ́wọ́ ìyá di méjì ọlọ́wọ́ ìlú àmọ̀ rẹ̀ kìí ọlọ́wọ́ ní ìlú àwọn mọ̀lẹ́bí tí ó wà máa ń pariwo lọ́dọ̀ wọn lọ́ lẹ́yìn òjò pé alámiyàkùn máa kó sáwàwò ìsára yí mọ́ ni imam ẹmọ̀ rántí kó ń kírun lẹ́yìn yìí a ìkàlẹ̀ ṣe àà imam ó kírun ẹrùmù lágbájá àmẹ́jọ lọ prógrámù ní ọlọ́run jẹ́ mọ̀nà fíjì yẹn yẹn nínú wa káyí padà sí

ẹ̀rẹ̀kú yọnu bára ní ìgbàtẹ̀ wà láyé. Ẹjọ́ ẹ̀kún wátàrọ̀ pàṣẹjọ. Ìró ìrònú tàbí èrò ibi lẹ́ní tàwà mùsùlùmí. Dáadáa bí ìṣẹ̀lẹ̀ sí wa yẹ, ẹgbẹ́ kó yí padà ní, kó wá díyà. Ẹ jẹ́ kí máa bẹ̀rẹ̀ kẹ́ tó lè jọ máa sọ sí ìmítẹ̀ sí láti ìyá ìbọ́ ìlà èyí láti àwọn. Tàbí apínrá ìdí tó pọ̀ kan. Ọdún kẹrin, láìsí yẹ pọ̀ kan. Ọdún kẹta ó pọ̀ kan. Èṣí ẹ̀kan péré lápín. Ọdún ìyàjẹ̀ sí ìpín dandan. Àwọn nǹkan wà tí wọ́n sọ pé, that's why ó dá. Kí lẹ mú bọ̀? Bẹ̀ṣẹ̀ lè rí, kí lẹ mú bọ̀? Ẹ̀rí ìgbàgbọ́ mú, that's why ti ní ọdún program yá ẹjẹ́ pèmí next time máa lọ ọ̀fẹ́ wá ṣe kí lẹ gbàbọ̀ ọ̀bẹ̀ ó ní pé àwọn mùnáfìkì wọ́n máa ń fẹ́ kí dáadáa tó wà lọ́wọ́ mùmí ni ó gbọ́ wọ́n máa ń fẹ́ kí ipò oríire tí mùmí wà kó yí padà síta burú ṣùgbọ́n wọ́n máa ṣe bí ẹn tára wa ni wọ́n o this thing is, is, is instructive Okay? It is instructive. It may not be obvious, right? Ó lè má jẹ́ nǹkan tí èèyàn ń rí clearly. Ṣùgbọ́n tí wọ́n ṣàlàyé ẹ̀ ó yẹ kó yé èèyàn. Kásì kẹ́kọ̀ọ́ ń bẹ̀. Kọ́lùkọ́ dí wa, kọ́lọ̀ kó dábìí fún alágbòye ẹ̀sìn. Àwọn mùmí ní ní sọ fún wọn pé ń jọ́nà èrò yín sí wa èrò bí nì ipò wa ẹgbẹ́ kó yí padà ní àpadà sí ìgbà lẹ́fẹ́ kó ṣẹlẹ̀ sí wa wà sábẹ̀ tó ń èyí nìkan kọ́ in tó gbé wa wá sí ìdí ara ìgangan la ṣẹ̀ṣẹ̀ dé wà sábẹ̀ tó ẹ̀ ń ṣe nígbàgbọ́ òdodo pọ́jọ́ òní ó ṣẹlẹ̀ bá kùránì sì sọ pé dáálíkàlìkìtà tíra yìí láàárẹ̀ kò sí èméjì ń bẹ̀ gbọ́dọ̀ ọlọ́run ló ti wá láàárẹ̀ ìgbà fi èyí gbogbo tí bá ń bẹ́ ń bẹ̀rù lódó ní kò sí èméjì ń bẹ̀ ọ̀nà méjì ní tó mẹ́ ẹ̀dọ́ ọmọ kùránì ká sọ́ọ̀mù ìbákọ́rọ̀ yẹn ẹ̀rí pé sàánú kò lè wọ́n kan ọmọ mẹ́ta sí ìrọ́ ìkùnrin kí ìyẹn àtiwájú ẹ̀lọ́kùn kan mọ̀ mẹ́ta ìtumọ̀ ẹ̀ ní pé láàárọ̀ ìtù tó bá dáadọ́ tó ń bẹ̀ tó ní dáadọ́ fi kí yìí bẹ́ẹ̀ ní kàlùkìtàbù láàárọ̀ ìbẹ̀ sí ìhúgbẹ̀lẹ̀ ìtàkì tó bá dáadọ́ tó bí ìtàkọ́kọ́ ó dáadọ́ tó bí kejì tí ẹ bá dáadọ́ lórí rọ́bì ẹ̀rọ ìgbà àkọ́kọ́ dárí kálíkì sábà àwọn ìdá tíra ìlú bí èméjì bẹ pé ọ̀dọ̀ ọlọ́run ní tiwa pé ọ̀rọ̀ ọlọ́run tó bá dáadọ́ dúró lórí lárọ́ ìgbà bí tíra yìí kò sí èméjì nu gbogbo tó bá bá ń bẹ̀ òdodo ní oṣù ọlọ́run sọ. ṣé kọ̀dàrú tẹ̀síwájú وارتدت وقرأت الأماني حتى وَحَتَّى الْأَمَانِ ń pè ní àmárí ni ìrètí asán. Ọ́n, ah, ó sì jókòó kí nǹkan wo sáàtì ní ìsìn kí nǹkan rí àlá. Tírí bílíọ̀n náírà. Kí nǹkan rí sáàrì kákà pè mí lórí fọ́ pé, Ustaz lówó ìrọ̀ tírí bílíọ̀n iṣẹ́ kí ni mo ṣe tó fẹ́ fún fìdí àwọn ẹ̀yàn ti ṣe tàmẹ́lù ẹ́ tàmẹ́lẹ̀ ìta àtò sí pàkí Ìjọba ìrẹ̀lẹ́ àti ìwọ̀n ìjọba ọ̀pọ̀lọpọ̀. Ó ní àwọn ọmọ kan rí. Ah! Kí ni mẹ́sì máa jẹ́ òkú ìbáṣì kí máa kàkọ́rá kí máa túbà. Ìjọba ìrẹ̀ àmẹ́ àmọ́ kò ní kò fẹ́ lọ ní ikú ah ọmọ tó ka Kùránì Allah Akbar ah inshallah kí n kàn jí láàárọ̀ lára kí n ti mọ̀ kàdé yẹn ìrìn ìjà asán ni wọ́n pè é ìrọ̀ ìrì àná láì ní ṣe wàhálà láì ní wálé kí ó láì ní kẹ́kọ̀ọ́ Ànílùú bẹ́yìn ó ṣùgbọ́n àwọn tó ṣe bí àfáà nìyẹn wà fún. Ẹn tí ò kò kéó ṣe kan, òun náà wọ́n dédé àpá òjì wá àti tó bá sọ ilé ìlónìí sọkúsọ ilé ìlónìí yóò tún sọ sọkúsọ ilé ìlọ́la torí náà ọlọ́run ní wà bọ̀rọ̀ ṣe pàwọn tí ó ẹmọ wẹ̀wẹ̀ lórí ìsìnkú àwọn tó ń kírun gan ní ọgbórí ilẹ̀ torí wọ́n dúdú àwọn táwọn mú sí gan àwọn dá jù wọ́n lọ torí fáwọn ọlọ́sí àwọn èrè ní èèyàn sínú ẹ̀ẹ́tì gbọ́rí ẹ̀ẹ́tì gbọ́rí àwọn tó mú sí wọ́n máa ń sọ dáadáa wọ́n láwọn dá ju àwọn amúsùn sáà mú sí lọ wọ́n torí pé ọkàn wọn máa ń mọ́ síra wọn tí wọ́n bá ti jọ

àwọn táwọn ń ṣíra alẹ́ báyìí gan àwọn kílẹ̀ ṣe báwọn ń ṣe tàwọn gbogbo ayé rí tí wọ́n yẹ irọ́ ni wọ́n ń pa ọkàn wọn ò dá tó ṣe wà nílé yẹn ṣe kí nìkan ṣàìtọ́ ní ń fún wọn àwọn òbílẹ̀ wà ẹ̀ fúnra ilé ìdí ó wá tàn yí jẹ nípa ọlọ́run tàlẹ́lẹ́tàn ni àṣetàn ọlọ́run jẹ́ orígbà yóò ayọ̀ torí náà kọ́ dímọ̀ tẹ̀síìl gan-an látó fi ló wà náà wà olójẹ́ ní ikú ṣe àwọn ṣe ìtàn kí ni ẹni tó mi ọ̀rọ̀ yẹn kìí ṣẹ̀dá adẹ́dá ló ẹ̀dá ní ẹ̀dá ló ní bẹ̀rẹ̀ tó ṣe ni ọ̀rọ̀ ọlọ́run ò sí eṣá torí kìí ṣẹ̀dá ẹwà tí ọjọ́ tí ń ka kùránì tí ó ta kùránì a rẹ̀ ló wá dámú ìlú kéèrè pé kò rájẹ̀ ké kúrú sú àṣìwọ́n ó ti rẹ̀ wá àbá ìrìn rága tó ká tó kùránì ẹ̀dùn ló gbà mọ́ ẹ̀sẹ̀ ẹ̀rùwá tó lọ fi ń kò mọ́ àìsí ìmọ̀ nípa kùránì dáadáa ní torí pé bó ṣe káyẹ̀ tí wọ́n bá mọ̀ nípa kùránì dáadáa ìwọ̀n tó ń fẹ́ máa bá kí àjàjà kó lọ mọ̀ túmẹ̀ kẹ́kọ̀ọ́ nínú láyà táǹkà ilé ìsìn kí ọmọ ká lọ

inú rẹ̀ ò ní jù fẹ́ sọ mẹ́ta yókù ṣùgbọ́n ní bí ọmọ ọgbà ní alhamdulillah ẹ̀mí ti tètè lọ kú ìwọ inú jẹ́ ọ̀gbìn tó kó omi mẹ́ta tí ó kó odò mẹ́ta ọlọ́rọ̀ṣà àmọ́ ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ kùránà ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ọ̀rọ̀ náà tá a bá ti nífẹ̀ẹ́ kùránà tá a nífẹ̀ẹ́ ọ̀rọ̀ ọlọ́run àbá àmọ́mọ̀ tó mọ́ rẹ̀ yóò máa dùn mọ́ wa ní èyí bí àwọn olórí kò gbé ègbó àmọ́jẹ́bá ti tó rìn ẹ̀sì yóò bẹ̀ síta tí ó mọ̀ kọ́ àwọn aláta lọ́jà àmójúra nǹkan wọn ò mọ̀ tó máa tó ní sọ ẹ̀rẹ́mẹ́jẹ́ ẹ̀rọ ẹ̀kẹ́ yóò jẹ́ ìwúkí ní wí tó dàbí ayé ẹ̀kìní kan lògùnbà àwílọ́lọ́gùnbà sọ french kọ̀mọ́tún wọ́n ọmọ tó mẹ́ àlájí dáadáa ìjọba mọ́ tó mọ́ wá kí ni wí kò ṣe bẹ́ẹ̀ kò mọ̀ pé fara gbé ní sọ ṣùgbọ́n torí kó ti nífẹ̀ẹ́ orin yẹn ó dùn mọ́ bẹ́ẹ̀ àbáyé gbà táwọn ọmọ South Africa nígbà tí bí a fi rè dáadáa tí wọ́n máa ń kọrin ń járe àwọn èèyàn jókòó sí fún òdẹ̀gbọ́n tí wú the tó lóò kọ́ orin India ní orí kílẹ̀ gbọ́ lóòrò ánìsá ìmọ̀tún rẹ̀ tí ẹ̀wọ́n mọ̀ tó lọ India ń tẹ̀lé kòrá translation olórúkọ sọ̀táìkì wọ́n wá sọ̀táìkì ẹ̀rù bá lù ìwò bí ma ti dẹ́gbà ní ìwò sọ̀táìkì ní dùn tó torí pé tó bá ti káàkiri ní ìsàlẹ̀ yóò ní ìdáṣẹ̀ nǹkan lójú ẹ̀yìn oníṣàkíyèsí pé nǹkan méjì ò ṣe wò tẹ bá ń ka sọ̀táìkì yẹn áṣẹ̀ nǹkan yóò mí ìsẹ̀ lókè tó bá ń wá áṣẹ̀ yẹn sọ̀táìkì yóò mí ìsẹ̀ ọlọ́run sì ní òun yìí mí ìsìn gbogbo táyé ṣe lẹ́ẹ̀kan náà àti tí ń ṣẹlẹ̀ láyé ní táyé ṣe àti tí ń ṣayé lẹ́ẹ̀kan náà lọ́rùn gbogbo ọlọ́pùsà ọlọ́pàṣíwáhùn lẹ́bí kílò agbọn mọ́kànlá ti lò èyí tá a sọ yìí ọlọ́pùpá ìgbàlẹ́gbà máa ń ṣe ní ìgbàlẹ́jọ́ àbúrú fún wa jẹ́ kó wúlò fún aláyé ní kọ̀rọ̀ pàrí àti ní gbangba àti àwọn ìbéèrè ìbéèrè láà number one number two number ìyá ìjàdí fún rẹ̀ number three ìyá onípàmọ́ number four number five taylor number five number six number seven ọdún òtùtẹ̀ méje rọ́bá wà ọ̀yà ọmọ bọ̀dá ìgbà wo ni zahúrù parí nígbàtà ìfàjà bí bá jáde láńsàrí ọlọ́ni fàgbónù wàṣírọ́bù hátà yàtàbá ìyànà lákùnrin ìkọ́ ìtòlẹ̀ àbìyàdì nínú ẹ̀rẹ̀kọ́ ìtòlẹ̀ àtùwádìí nínú ìfàjì ẹ máa jẹ sàárì lọ ẹ máa jẹ ẹ máa mú ní sàárì títí tí òun dúró dáyàtọ̀ sóhun funfun látara funfun àlùfájà tó jáde ìtumọ̀ òwú yẹn ni ẹ̀ kúrán sábẹ́ kan náà wọ́n lọ so òwú dúdú mẹ́sẹ̀ kan wọ́n so òwú funfun mẹ́sẹ̀ kan wọ́n wá ń wò ó pé alìfájàrí ìmọ́lẹ̀ tó mọ́ ń jáde sánmọ̀ tó bá ti rí ìparí parí tó ti yé o bẹ́ ní ìsọ agbó àárọ̀ nínú òwúrò ṣùgbọ́n jọ ti mo wò ó kẹ́yìn sí tó ti rí bó jẹ́ báwọn kan sọ fún mi níjọ́ pé mi oh ilẹ̀ náà yẹn gangan ni pé parí ti parí ẹ̀gbọ́rọ̀ mi yé wọ́n ní ilẹ̀ ti mọ́ ń gbà yẹn ìtọ́lọ̀ ń sọ ní pé tí ilẹ̀ bá mọ́ yẹn gan ni bàrí parí ṣùgbọ́n bí iṣẹ́ ìgbà tó rùn bá ti jáde ìmọ́lẹ̀ àkọ́kọ́ tó máa ń ibi tí wọ́n ti máa ń wò jọ sọ pé síso èdè ẹmu ọmọ náà máa ń dúró máa ń kí àwọn ní bá jù very clear ṣùgbọ́n láàárọ̀ ọjọ́ ẹ̀mú wọ́n rí pé cop wọ́n kọlù wọ́n lórí fún wọn kò sáà kò tí clear àti ìgbà olówó ní six oh eight ló clear six oh eight làwọn ń pè é lórí pẹ̀lú mọ́fù àdẹ̀mọ́ kírun ní six fifteen but I don't know of this number but èmi jẹ́ ọdún six láàrẹ̀ anyway ó sì mú ní nígbà six pẹ̀lú ìwé tó ń kí ọ̀rọ̀ àtúntò kílẹ̀ rí ilẹ̀ mẹ́yẹ gẹ́gẹ́ ló jẹ́ kámọ̀ sáàbájà lè fi jáde tó bá ti dáwọn ìgbà ní o aago márùn-ún ààbọ̀ sàrí kọjá kò dáwọn àdìgbò náà wà tó rùn mọ́ sí sí ìmọ́lẹ̀ tó ti mọ́ ṣọ́tàdé àbẹ́wò láwọn ṣọ́tàdé ní ṣọ́tàdé lọ́gbàmì ẹgbẹ́ wá ti jọ́gbàmì ọ̀sán ò ní pọ̀ kúrò àkóò àwọn apá ní àǹfààní láńlá ní fún mọ́mì ní òjòjò lọ́gbàmì tí ò bá bọ́ sí gbà ọ̀gbọ̀n wọ́n ní àǹfààní tó wà ń bẹ̀ ní pé fún mùsùlùmí tó ń gbá ẹ̀wẹ̀ yóò ilẹ̀ òfìsẹ́ ẹ̀ ti ago mẹ́fà àti aago bíi mẹ́fà àbọ̀gbọ̀n òní tí ìlú ó tún ti ṣínu ó fi hàn sí àgbò tí ó fi gbà wẹ́ kéré ṣùgbọ́n òórùgbò kẹ́ tó fẹ́ yan nẹ́fìlà tó sì jó lóorun kò bá jí láago márùn-ún sí èmọ̀ yan nẹ́fìlà lọ tó ẹ̀fẹ́ tí wọ́n bá bẹ̀rẹ̀ nẹ́fìlà láago márùn-ún ní ìsìn ó lò bí wákàtí kan gbáko tó tún fún yíyan sí láàyè ṣùgbọ́n ká nígbà sílẹ̀ ń tètè lọ fún ọ̀lẹ́ mùsùlùmí àsìkò ọbẹ̀ láwà ìkéyàn là káàkì ṣe rọ̀mọ̀dọ́ ní fún mùsùlùmí ọ̀lẹ́ tó lè bá pé àwẹ̀ ìtí ìkò ní kòkò lẹ́nọ́fílà níyàn oṣù gan ó ó ní nọ́fílà torí ìwọ máa ń jí ní gọ̀ tẹ́lẹ̀ 4 5 minutes ìyẹ̀nà fílà tó yíra ọlọ́run ṣàánú ṣe ó mọ̀ ṣe ó yẹ nọ́bá 2 àìlẹ́kùn sọ́lá pé wọ́n lè yọ̀rọ̀ ètò ó wá kò ní gbóná sí bàbá kìí ṣẹ́ṣẹ̀ wà bẹ̀ ẹ̀ṣẹ̀ wà bẹ̀ ṣùgbọ́n bá rédíò ẹ̀pá ẹ̀lẹ́ ṣàrí nǹkan ẹ̀lẹ́ ìlú ìgbùgbọ̀ tẹ́ lọ́dún ní gbóná sí ìjọba wọn ẹ̀mọ́dún ní gbóná sí ẹ̀ẹ́sì Ìjọbálẹ̀ ẹgbẹ̀rẹ̀ ìlú orin àwọn àbá ọ̀rọ̀ kíká ṣe àwọn ìpìlẹ̀ ṣáàpù láìra ìlú ìpìlẹ̀

ìtẹ̀rí. Ókè ihò ètò omi gbóná tọ́lá àjá sínú èdè máa. Kó nìyẹn tó débi tó wà yóò ti dìkì. Ìwọ́sùn àtúntẹ̀ lè ṣe. Tó bá jẹ́ tó lóṣù yìí, wọ́n lè bí mọ́bẹ̀. A rẹ̀ lé wá pọ́ìntì nǹkan tí ò ní bá lára mú yóò padà kú síbẹ̀. Wọ́n lọ́ ọlọ́run tó yí wa fún ìrọ̀wọ́ ọlọ́run àìrẹ̀ Number three, please, let me join. ẹlẹ́kùn ẹjẹ́ ká ẹlẹ́kùn ẹmẹ́jẹ̀kú bá ní pẹ̀lú ọ̀pọ̀lọ́ ẹjẹ́ ká sọ fún

ẹnìkan ṣe wá àti olówó kan ló ti sponsor àbáyọ ọmọ kí ń pọ̀ lẹ́yìn ẹ̀ ọdí òní láàbírí láàbí láàbí bírí sáàlálá mọ̀lí sáàlálá bí ìbáhùn láàbírí láàbí láàbí bírí sáàlálá láàbí láàbí àti káàlálá kò ṣe wà sí ẹyọ kan ìgbà tó bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ sí kí iléeṣẹ́ rédíò tó wá yí olówó tó spọ́nsọ̀ program ó wéèdì ó yí olówó tó spọ́nsọ̀ program lẹ́yìn náà ó ṣàdúrà ṣàdúrà wà ní wà sí tábàrà ṣe lónìí náà ah, ọjọ́ ti lọ kò sáàyè lórí fún wà rí ó tún bẹ̀rẹ̀ sí jàdó àfún iléeṣẹ́ rédíò ẹgbẹ́ tó ń e kalẹ̀ tó lè dá àbọ̀ jálà sí olówó tó sponsor rẹ̀ ní olóṣèlú jálà sí ọ̀rọ̀ tí ó rí láàbà ikọ̀ lẹ́ẹ̀kan wípé ẹjọ́ wéèbù ní orí tí àbá ikọ̀ lẹ́ẹ̀kan orí kéwé فمنيت أن تبذي فكيئا منذرا لغير حناء وحنون جنون oríṣiríṣi ìran la máa rí inú rédíò lásìkò yìí wọ́n láàbá kan sọ pé àwọn àyà mọ́kànlá kan wà tí ìran lè ké nínú kùránì tí kó àwẹ̀ ṣẹlá àwọn àyà mọ́kànlá ìgbò ló pọ̀lẹ̀ so ìbéèrè pé òun látàlẹ́ ìrẹ́ àwọn àyà mọ́kànlá

èyàn mọ̀ kọ́lẹ̀ pé aláìṣẹ́ gan ẹjọ́ òkú àyà kan ló ti pé mọ́kànlá ẹ tọ́lọ̀ sọ pé àwọn àyà mọ́kànlá tẹ́ pé èyàn lè ká dípò ààwẹ̀ yóò bẹ̀rẹ̀ sí láàkù kí ló mọ̀ kí ló jẹ́ olùgbègbè mọ́lẹ̀ ìrọ̀ ni o ìbájẹ́ kó wà ní agbègbè yóò ti mọ̀ ọlọ́run ṣàmọ̀ làwọn àdúpọ̀ lórílẹ̀ ìsọ́kùsọ̀ máa pọ̀ gan máa wẹ̀ lórí tí lálùgbò sáàmù sọ bí ẹ̀ bẹ́ẹ̀ náà ní dáadáa wà pẹ̀lú èèyàn máa ń wo talágbọ̀ wà sí ẹ̀ àwọn oníjálà ti jì ní wọ́n máa ń polówó ògùn kìníkan ṣe kìníkan àfikò láwọn àbá ó wọ lóògùn wà ń fúnra mo jẹ́rọ ayé báyìí gidi mo sì ní sọ́nà àbáyọ àbúkẹ́ lọ́dọ̀ àwọn lọ nípa ọmọ tí wọ́n bá ṣe ẹ̀bí ṣàìpọ̀ máa ń fọwọ́ bà lọ́rọ̀ kan ṣáàbí tó torí àbùkù ó wá ní ọwọ́ tó kọ́ gbé ọmọ tàlómọ ẹni ọwọ́ tó kọ́ gbé ọmọ ṣàìpọ̀ àti tó ti mẹ́rẹ́ lọ

ẹmọ yóò jẹ tí ó jẹ lẹ́ni tó kẹ̀rẹ̀ kó kọ wọn pé àlójì ní jẹ́ bá ti dúpọ̀ tuntun ẹgbẹ́ ọmọ yẹn kẹwa ka ìrántí ọlọ́run ti gbé orí dúkà tó bá jọkùnrin tó bá jóbìnrin orí dúkì ìkálì náà ti lá ìtààmà ní kúlù ìṣẹ̀ntọ́ ní wàhálà ومن كل عيد لامة ara ń tàà sọ àwọn mùsùlùmí kọ́lọ̀ tó wá ṣe ìbí náà wà lára wọn ló àwọn nìsọ́rọ̀ wọ́n ṣáájú wa níbi ìwé pé táwọn tó ní ìlú wá àwọn náà ní nìsọ́rọ̀ school of nursing tí ta ní fúnra wa àwọn kọ́fíìsì kan wà tí ò ní sí nínú sílábọ́ọ̀sì nursing council of Nigeria agbọ́dọ̀ ní àkídá àsìkò ìrùgbò náà tó wà dẹ̀ ti pàṣẹ lọ́dọ̀ ti wà tó graduate so irú bí ó ṣe àwọn tó jẹ́ midwife amúgà ọ̀nà sí wọ́n máa máa tírẹ́nì wọn ló wà ní kọ́ọ̀sì wọ́n gbọ́dọ̀ ọmọ sí ní ìka tó jẹ́ wọ́n ṣe ń bẹ̀ sí wọ́n mọ̀ kásáwọ̀ ọmọ yẹn tó gbẹ́ òun bí wọn sílẹ̀ náà jẹ́ tó kọ́ pẹ̀lú ẹ̀ yóò lè kà tó bá ti pàṣẹ àná graduate náà unfortunately mùsùlùmí wá àwọn mùsùlùmí tó ń lówó pọ̀ ẹlòmí ò dá sọ ọ̀nà sí ẹlẹ̀ táwọn kìrìyàn ní òbílẹ̀ nígbàtẹ́sì ní òbílẹ̀ It's supposed to be there. Gbogbo àwọn àdúrà bí ní gbogbo gan. Akida AQT 101, Akida 101. of course wọ́n lè kọ́ wọn láwọn ọmọ lọ àti mùsùlùmí ọlọ́gbọ́nrẹ́ mọ́sí ní lọ sí ti mùsùlùmí ní kàkà kó kọ ní ní àtàbẹ̀mọ̀ ṣe yóò fi kẹ̀mọ̀ kọ́ tó jẹ́ mùsùlùmí alájàkẹ́ iná fún wa lórí lọ́pẹ̀ alájàkẹ́ tó fún wa lórí tó tẹ́ ọgbọ̀n ẹ̀sìn òye ẹmọ́jẹ̀jẹ́ kó rẹ̀ àwọn ti ní ìkọlámọ́kọ́ ẹwà bẹ̀rẹ̀ mọ́hàmọ́dù lẹ́ni tọ́lọ̀ àwọn nǹkan tó yẹ kó mọ̀ tí ó yẹ kó mọ̀ kọ ní níbẹ̀rẹ̀ ni àwọn àbúkà ẹ̀yìn abálábò ìṣẹ́ bá ti jí lè rọ̀ alihamdulilayi lẹ́bí àyà náà bẹ́jàmọ̀ kà níbẹ̀rẹ̀ ni tó yẹ kẹ́ ẹ̀kà tẹ́ nígbà tẹ́ bá jí ètò ẹ̀kẹ́ mọ̀ kà fún ààbò ara yín ọmọ yín inú ilé àwọn kan tó ẹ̀kẹ́ mọ̀ kọ sí ìlọ́sìn islamic lọ́sìn gbogbo àwọn kan tó yẹ iṣẹ́ pọ̀ bù wá bá lọ́gbà kó ṣe àgbà nọ́mbà fọ́ yà àlékún sílá wọ́n ní èèyàn lè gboyún jẹ́ tí orí yóò bá sì kọjá oṣù mẹ́ta ọ̀rọ̀ mọ́dé àti Ìrùbí àdẹ́bí sọ̀lọ́lọ́ àríwá àríwá ìsìlámà àdíjì àbúlẹ́bùn Mùsùlùmí wípé nínà àdákùn yóò ṣe náà ọ̀rọ̀lùkú ìbí bá ti òmìnirí àrùbáyìn yàwó máa mọ́pàá. Súnmá ìyàkúrù àlàkọ́ nípò dárí, súnmá yóò sílò ilé ìgbàlá فينفق فيه الروح ويؤمر بأربع كلمات بكسب رزقه وعجله وعمله والشقي أو سعيد فوالله títí láti fi ẹ̀dù parí. Abẹ́bùn náà sí ní Ànábì olóòrùn láti ìgbà lólóòrùn sọ wípé ọ̀kọ̀ọ̀kan ìṣẹ̀dá ọjọ́ nínú ìyá rẹ̀ fún ogójì ọjọ́ ní wátọ̀. Lẹ́yìn náà ló wá di bá tó wá di ẹ̀jẹ̀ kíkì fún ogójì ọjọ́ náà. Lẹ́yìn náà ló wá di bá ṣe ẹran fún ogójì ọjọ́. Lẹ́yìn náà àwọn arámọ̀ lẹ́yìn kàkòkò yóò wà fẹ́ ẹ̀jẹ̀ àwọn apáláṣẹ pẹ̀lú olóhùn tàbí nǹkan mẹ́rin arúgbí díẹ̀ láyé wọ́n kọkàlù àsìkò tí ó lò láyé wọ́n kọkàlù iṣẹ́ tí ó ṣe láyé wọ́n kọkàlù ṣó lórí ikú ní ó lórí ilé wọ́n kọkàlù títí dé parí àti tó bá ogójì ọjọ́ kejì ó jẹ́ 80 days ogójì ọjọ́ ẹlẹ́kẹta ó jẹ́ 120 days tẹ́lẹ̀kẹ́ ẹ̀yẹ ni ó ṣe fẹ́ ẹ̀rọ ní sí ó bẹ̀ pé 4 months tọmọ wà nínú òbí ìfẹ́ mi a jẹ́ pé tí wọ́n bá ba oyún yẹn jẹ́ ẹbọ́kàn sí dáadáa lásìkò yẹn jẹ́ pé wọ́n bí ìpa ẹ̀mí nítorí pé wọ́n bí ìfẹ́ mi sí apákanlá àwọn apáàdùwà sọ bẹ́ẹ̀ tó fi ṣe three months gan fọ́ọ̀mù pé between from one to four months ṣùgbọ́n àwọn ànàfíyà àwọn ànàfíyà wọ́n mú mùláhàzọ̀ kan kọlìyìmá wọ́n ṣe àkíyèsí kan tó pàtàkì àkíyèsí táwọn ànàfíyà ṣe ní wípé iná tọ́nà bí sọ pé iná àdákú yújùmọ́ ọ̀họ́lùkùnrù ọ̀kọ̀kan ní a kó ní ìṣẹ̀dá ẹjọ́ pé ó ti dẹ̀dá lásìkò lẹ́ náà fọ́nfọ́nfẹ́ náà ó ti dẹ̀dá ìlànà nígbà tó jẹ́ pé ẹ̀dá náà ní àmì wípé tí wọ́n bá fẹ́ ṣẹ́yún tí èṣe tó orí yẹn jábọ́ fún rẹ̀ tó ní bá jábọ́ wọ́n lè ṣe evacuation ẹgbẹ́ gbogbo ẹ lè mọ́ bọ́ọ̀lẹ̀ èyí tó ṣẹ́kù yẹn yóò máa jẹ́ àtinú àpò ìdí sọ àwọn dọ́kítọ̀ láti àwọn tó jẹ́ onímọ̀ ṣèlú láti kó yòó gbogbo yẹn fún rẹ̀ ẹ̀kọ́ bẹ̀ ti yé wa lọ́dọ̀ àwọn onímọ̀ nípa ọmọ nínú àpò ìdí pé àwọn tó ní ń jábọ́ lára wọn ara múra ẹ̀ ló já orí ìrẹ̀bọ́ nítorí pé ara ti mọ̀ pé ọmọ yẹn abirùn ní ó jẹ̀ nígbà láwọn advanced country tó lẹ̀ ọ̀bá ṣẹ̀rí àmà wọ́n lè ṣe àwọn tẹ́ẹ̀sì kan tí wọ́n fi mọ̀ pé ọmọ tó pọ̀ ní going to be kí máa ń pè challenge physically challenge ọmọ tí ó jábìrì ní ẹni ìgbà pé oríṣiríṣi ní physical challenge ìgbẹ́sáìdì ẹ̀sìn stéèkì kan nínú mental retardation so àwọn pé àwọn ti máa ṣẹ́ fúnra wọn pé ọmọ yẹn bọ̀ṣẹ̀rí ọ̀paramọ́ yìí ṣùgbọ́n tá professional àyè ń bẹ̀ ní pé àwọn wá ní tẹ́nì kankan bá fẹ́ ṣẹ́yìn ó gbọ́dọ̀ nídìí kí nìdí ni pé oyún yẹn kópa lára báyà yẹn ó lè gbẹ̀mí ẹ̀ oyún tó ti ń bọ̀ pé yóò jẹ́ èèyàn bí ò ní jẹ́ èèyàn ọlọ́run ṣùgbọ́n ẹ tó wà láyé àti pé èèyàn ló ìdí nìyẹn ni ìgbà láàyè wà láti yọ oyún yẹn láti gba ẹ̀mí alààyè láti gbàlà ṣùgbọ́n yóò máa yọ ní ìgbóṣù rẹ̀ lálàdà máa nọba kínú nọba 5 ẹ̀wọ̀n ìgbóṣẹ̀ nígbà ẹ̀rọ mi létí o mo ní tó máa gùn issue photo àti video it's going to be Ọlọ́run jẹ́ kí rántí ní ránmilé tí sátọ̀dé tó ń bọ̀. Ọlọ́run kó jẹ́ bí wà sí kóṣù àjùbà náà lọ. Ẹ ti di ránmilé tí. Mhm. Torí àwọn ilé ìṣẹ́ṣẹ́ ilé ìṣẹ́ṣẹ́ tọ̀. Nọ́mbà kílógàn sí náà. Alẹ́kùn Sọ́lá. Èkùrọ́ ṣé igi ọ̀pẹ tàbí ń ṣe gbogbo ayẹ́ mọ́ bọ̀? Mọ́ bọ̀, màmá. iji ọ̀pẹ fún ṣàmbọ̀ sáà tó ń ṣe epo pupa yẹn ẹ̀yìn tó wà lẹ́yìn ẹ̀ kí tó wà nú ẹ̀yẹn tó le tí ó máa ń pa yẹn olóṣẹ́ èkùrọ̀ ṣe lẹ́gbà lérò pẹ̀lú èkùrọ̀ yìí mi ò mọ̀ ní kárí nǹkan tí mo mọ̀ ní ìbátisáré ṣàlàyé ṣùgbọ́n mi ò mọ̀ mi ò kódà mi gbọ́ rí this is the first time pé èkùrọ́ pé wọ́n ti yí ìdodo rẹ̀ ṣé wọ́n ti yí orí ìdodo rẹ̀ ọlọ́run tó bá já irun jẹ pé wọ́n fi yí ẹjọ́ ẹjẹ́ bá ríá ẹjọ́ lágùn lọ́rùn náà ókè àwọn máa gbàlagbà rẹ̀ ẹ̀ ókè ókè ókè ókè Ṣẹ́ni wọ́n béèrè lọ́dọ̀ àwọn ìlàmọ́ pè mọ́ yìí, aláàbí ọmọ ojúlókọ̀ fún tàǹtì. Àwọn iléwé ọmọ àtàwọn ààrẹ wọn. Wọ́n jọba gbọ́mọ kékeré lọ tí ma ẹ̀fà ọmọ gbà ní wọ́n ma lọ ẹ̀fẹ̀ pọ̀ gangan wọ́n ló já ń jẹ nínú tí wọ́n ma ń ṣe ni pé wọ́n wé ìpùrọ̀ wọ́n fi ra ìdúdú yẹn irun tó jáde yóò kú nígbà ní ẹ̀wẹ̀ tàbí lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n sọ nǹkan sí ìpùrọ̀ nǹkan tó ti kú wọ́n sọ nǹkan sí o wọ́n sọ nǹkan sí o wọ́n wí nǹkan sí o wọ́n wí sí kéèyàn mọ́jẹ̀kẹ́ ń fi rà nígbà ọmọ èèyàn ṣẹ́rẹ́kùrọ́ a ó ní nǹkan ṣe pẹ̀lú ipá rẹ̀ tí ò bá ó ní nǹkan ṣe pẹ̀lú òṣà ẹ́ òkété báyìí ni wà rẹ̀ òkété ohun báyìí wà bàbá jẹ bàbá mu ogun wà dàrẹ̀ ìgbà òkúrọ̀ ẹ̀ torí ikin tí wọ́n bí dáfà gangan yàtọ̀ sọ́pẹ̀lẹ̀ tí wọ́n fẹ́ dáfà ọdún fọ́pà fún èlò ọ̀pẹ̀lẹ̀ ìgbùn ní gbogbo ni wọ́n lò so ó ní nǹkan ṣe pẹ̀lú àwọn òṣà ẹ̀mọ́jẹ̀ kí wọ́n ń bí ìgbùrọ́ra mọ́ ọmọ ẹgbẹ́ wọ́n ti kọ́ ọmọ ẹ̀rọ dátà problem gbogbo ẹgbẹ́ wá ti sọ ọ̀kan sí ìkẹ̀kan òṣèlú tí èyà tí ò mọ́ kí ó dáàkàrù níka ọ̀fọ̀ ní pèèyàn ìgbòrò ọlọ́jà ìgbòrò ọlọ́jà ìgbòrò ọmọ rẹ̀ lóde ìgbòrò ọjà jù tó bá bá ṣe bí ọlọ́run sàn kí lọ wá ń bẹ̀kẹ́ àjẹ́mú sí ìpínta ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà wa la máa ní pọ́blẹ̀mù àwọn ṣùgbínú àwọn ọkùnrin fẹ́lẹ̀ wík ní ìfẹ́sẹ̀lẹ̀ jù torí títà mẹ́kù bá ti lérè ọmọrún problem ọ̀dá àwọn ọkùnrin ló yẹká ti máa ń sọ ó yẹká ní program bá ọkùnrin ẹ̀kan special àwọn ọkùnrin ní ìyá ọ̀lẹ́ débi pé ìyá àwọn òfìjọ́ ṣe ọmọ bá ìwó ṣe tí ìyàwó bá wá lóòrò ṣe wọ́n á sọ ìyàwó ìrẹ̀lẹ́nu mo ti di báwọn ti mú ọkọ̀ ẹ̀dàgbà tí ó fi tó fi fẹ́ asọ́lára láàrin tẹ̀lé wọn lórí ìjẹ̀ sọ́lára rẹ̀ bá dé ilẹ̀ ìṣùwà rẹ̀ lẹ́ àwọn màmá náà ká mọ́ dá wọn lẹ́kọ̀ọ́ wọn ò ní gbà òun lákọ̀ọ́kọ́ ìdí tí wọn ò fi ní gbà ní wípé wọn ò mọ ìwọ tó ṣàlàyé fún wọn yẹn sí àpá ẹ̀kọ́ tó sọ ìwọ tó ṣàlàyé ọ̀rọ̀ fún màmá ẹgbẹ́ kò lè kọ́kọ́ gbà ọgbọ́n torí pé kò mẹ́ sí kí ni àfà àwọn tó ń mọ̀ láàfà sọ tí wọ́n sọ yìí so èèyàn ní iṣẹ́ ṣe láti jẹ́ kí wọ́n gbà ìpé táwà ń sọ ló kọ̀ rẹ̀ láìgbàtàwọn ẹgbẹ́sì ọ̀pọ̀lọpọ̀ àbúrọ́dà tẹ́ bá délé àwọn òbí ó sọ pé níjọ́ wo ló dàfà ṣèbí fúkà láàárọ̀ mining engineering mechanical engineering electrical electronic engineering biochemistry industrial mathematics architecture àwọn courses tí wọ́n rẹ̀ wà lọ kàlẹ̀ wá dé olóòṣè wà àwọn tó lọ lé ké tó lọ Ìlọrin tí wọ́n lò ogún ọdún àwọn ni wọ́n gbà gbà àpá fún òdẹ̀ sọ́rún tí wọ́n sọ yìí ọ̀nà olóòwà ti sọ fún ọgbẹ́ ìwọ̀n rẹ̀ jù wọ́n lọ àbíkẹ́yàn ṣe sùúrù pẹ̀lẹ́pẹ̀lẹ́ lè yóò even my own father ló kò fẹ́ ní problem kankan ìjọba ń ṣe kó mọ́ kan lákùrẹ́ èmi àti àṣẹ ìlùkùnmọ́ ìbí ìṣẹ́kó ní àwọn aṣọ Arabic my father was looking at me ó wò ní jọ́nì lẹ́tà ni wọ́n sọ pé àwọn ọmọkó ọmọ kéwọ́ta àwọn ọmọkó ọmọ kéw tó bẹ́yẹ ẹmà wọ́n mọ̀ pé wọ́n ní bọ̀tà àwọn ọmọ pé ìmọ̀ ẹ tó báyìí kọ́wọ́ lórí àwọn ẹlẹ́gbẹ́ ẹni àtàbàlà tí ó làbí sọ̀rọ̀ lẹ́yìn so àwọn parents kì í ṣe pé bóyá wọ́n jẹ́ olórí kunkun tàbí pé wọ́n jẹ́ rárá in tí wọ́n mọ̀ yẹn ẹ̀yí gan ní ìsìn nǹkan tẹ́ ti mọ̀ tẹ́ ti so bó ṣe rí nìyẹn wọ̀bí yẹn máa tẹ́kì kọ́ṣẹ̀ yẹn lè máa ṣàlàyé fún wọn wọ́n máa gbà insha Allahu ta'ala wallahu ta'ala àìlà torí náà ẹ má gbé wọn lọ sí wọ́n ti ń mú tó mọ̀ nípa ìwòsàn alternative medicine nílànà tó bá ti ṣínà tó ti pọ̀. and wọ́n bẹ̀ ta mọ́ ní ni pé bàtọ́rọ̀ bá yíwọ́ láṣẹ mọ́ ń lọ ọ̀dọ̀ wọn ní bàtọ́rọ̀ tí ìyíwọ́ tó yẹ ká lọ sọ́dọ̀ wọn àní lọ ibi ẹni tó ti mú gbó lẹ́yìn tó yẹ ká àrùsán wọ́n jẹ̀ wá gbé lọ́dọ̀ sakiatri ma nọ́bà kílógàn nọ́bà sẹ́mù ṣe Ẹ̀bá ẹjọ́ ẹwọ́n dàpọ̀. Sọ́pọ̀ ewé tàbí ìṣàpá ní ṣòro. Ẹni tí ìlànà pẹ́lú àwọn ọmọ ìlú ẹ̀rẹ́ ìgbẹ̀rẹ̀. Ní ìsìn ṣóòrùn Gbogbo òórùn tó bá kó sí ìyẹn mú kò sí ètò jáwèé. Kí ni mo wí? Gbogbo òórùn láì dá òórùn kankan sí láyọ̀ kanlẹ̀ tó lẹ́nìkan béèrè lọ ní lánàá pé ẹnìkan kú ọlọ́wọ́ kárí àràkó ti rú mọ̀ pé wọ́n fẹ́ sọ public ọmọ àgbẹ̀ pé bóyá ń tó àṣì you have to use gloves torí pé ẹ̀rí pé a bá lọ́dọ̀ àwọn bàbá wa pé wọ́n mọ̀ ń aṣọ ìbọ̀wọ́ ṣùgbọ́n lóde òní à ní bùkátà sí ká rán aṣọ ìbọ̀wọ́ láti wẹ òkú nígbà tí glọ́ọ̀fù tó dáa aṣọ ti wà aṣọ yẹn omi ò padà wọnú ẹ̀ so we have to use glove even septic one pàápàá tá a bá ti ẹ̀wọ́ ẹni tó kú yẹn gan bóyá ó ní kankan tó bí infection èyí tó máa ń gùn yẹn tó jẹ́ a máa lò àdẹ̀mọ́ àti nose mask if there is a need for it. a gbọ́dọ̀ fi ọwọ́ lásán ìwẹ̀ òkú a máa lò glọ. pàápàá ètò fẹ́ sáńtà fún sódà ọwọ́ ẹ̀ gangan yóò jẹ́ tó ní kan abẹ́ torígbà mí ìgbẹ́ mọ́ wà nídìí ẹlòmíì. ṣe bọ̀ tó wáyé pé a ní tó wáyé pé kìíní tí wọ́n fi ń wẹ̀ o tó wáyé pé tí wọ́n wọ́n ní correct facility àwọn tọ́lẹ̀tì kan wà tẹ́ pé omi wà tẹ́ pé tí wọ́n bá tẹ omi yẹn ó máa jẹ́ bí nọ́ọ̀sì omi yẹn máa jáde pẹ̀lú pressure pẹ̀lú agbára fúrúrú irú ìyẹn gan alemọ́ ní bùkátà àti fọwọ́ kan wọ́n á fi aṣọ bò lókè wọ́n á àwọn tó ń fa ẹsẹ̀ àtẹ́ tó faṣọ kòókò tẹ́ torí nọ́ọ̀sù yẹn ni ó kàn tẹ̀ síbẹ̀ gbogbo kìíní ìdọ̀tí ajábọ̀ ìyẹn lákọ̀ọ́kọ́ ṣe gan kó tó di pé wọ́n wá wẹ̀ ẹgbẹ́ yẹn ni wọ́n kọ̀ọ̀kọ́ mú kúrú ṣùgbọ́n lẹ́ pẹ́lẹ̀ tí a kàn ń da ọmọ ìdí ọ̀pọ̀lọpọ̀ òkú gan tá a fẹ́ wẹ̀ ibi tá a ti fẹ́ wẹ̀ yẹn gan ó lè jẹ́nu yàrá tó ní dídà gbogbo àwọn kìíní yẹn tó yẹ ká mùsùlùmí mójútó lúlẹ̀ ìsìnkú àyè tí ó ti wẹ̀kú wọ́n ti kọ́ sílẹ̀ wọ́n ti ṣe slab tépù sílẹ̀ wọ́n gbé sí kí ní omi tààtọ̀ yẹn wọ́n ti ṣe bọ́ọ̀lù wọ́n kàn tẹ́lẹ̀ gbogbo a mọ́ ẹlòmí èèyàn dáadáa ni ṣùgbọ́n kò lẹ́kọ̀ọ́ nípa ààyè tí wọ́n kù sí kò mọ̀ pé àwọn ojúṣe òní ojúṣe òní ojúṣe lẹ́yìn ó wà nínú ìṣòro báwa mùsùlùmí nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a fi sáàyè aṣáájú wọn ò mọ ojúṣe wọn ní aṣáájú ju wípé kí wọ́n ṣàdúrà ká fún wọn lówó tẹ́lẹ̀ wà gbádá ńlá tí wọ́n bá dẹ̀ kó ráìsì wá tàbí wọ́n fún wa lówó kí wọ́n jà sí àwọn nǹkan wọ̀nyẹn ojúṣe tí wọ́n ní ṣùgbọ́n ojúṣe ẹ̀sìn rẹ̀ tí wọ́n ń sọ ẹ̀ ọpọlọ wọn látàyè wọn gan ti ẹ̀ ní lọ́pẹ̀ tó bá ní abẹ́ nílẹ̀ ìkún ẹlòmí àríwọ̀ nílẹ̀ ìsìnkú kó kálukú wọn sí ìrìn ìyá òun gan fúnra ọ̀nà ṣé bàbá òun ló fẹ́ gbé lọ́bẹ̀ tá a bá ní tó bá gbọ́ ilé kò nímọ̀ kó yẹ káwọn facilities àwọn nǹkan èlò ìtò yẹn wà bẹ́ẹ̀ tó ń pẹ́ kò nímọ̀ nípa òwúwẹ̀ gan ó fún alágbọ̀rẹ́ lọ́wọ́ ṣàánú wa yóò jẹ́ káàrí máa fi àwọn tó lẹ́kọ̀ọ́ nípa ipò tí wọ́n wà lọ́jẹ́ kan wọ́n máa káàmù sí wọ́n sípò ìwé kájọ̀ wò pé ọmọ lágbájá lélẹ̀ fámílì báyìí lélẹ̀ bọ̀tá ló lẹ́kọ̀ọ́ nípa nǹkan tá fẹ́ ṣe yẹn ọlọ́run ti ní rọrùn aburú tó wà ní ọ̀nà táwọn ń gbà yín àwọn olórí àwọn mùsùlùmí ọ̀nà burúkú gbà ká pé àwọn tó kàn ní àwọn tó kàn ní yá olóṣèlú tán ní ẹ́kìnrin kan ló kàn ọ̀rọ̀ burúkú ni o abẹ́jẹ́ ẹ̀gbọ́n wọn ní àwọn fámílì ìlú kan àdúgbò báyìí ló kàn kò bá làákàyè gangan mú ká tó sọ pé ẹ̀sìn ẹ̀rí pé ìgbà tó bá kan àdúgbò míì tàbí fámílì míì ojú ti ẹ̀kọ́ ti gòkè ẹni tí wọ́n wá lọ fún ò léèyàn tó lẹ́kọ̀ọ́ yẹn tàìmọ́ léèyàn yẹn èèyàn wúruwúru náà tí ò lẹ́kọ̀ọ́ ní òun ṣáájú wa òun ló ó wà nù tó jẹ́ kẹ́sìn wa kó lọlẹ̀ wọ́n ti zó lè máàmù sílẹ̀ wọ́n sọ pé gbogbo ìmáàmù bí tí ó ti mọ̀ wáyé àdúgbò ilé ni wọ́n fún yín àdúgbò ilé ilé ni wọ́n fún yín kò bá ẹ̀sìn wa mu rárá àti rárá ìtẹ́sìn wa sọ ni pé ta ló lẹ́kọ̀ọ́ nípa ìtàfẹ́ṣe àdúgbò ìlú yòówù sì bá àti wá kátẹ̀ tó sọ̀rọ̀ àdúgbò ságbò ló lẹ́kọ̀ọ́ nípa ẹ̀hún ni máàmù òun láti síbẹ̀ òun láṣáájú àwọn nǹkan wọ̀nyẹn ṣe pàtàkì gan ọlọ́njẹ́ eré wa ó sì yá àwọn nǹkan ṣùgbọ́n nítorí nǹkan fẹ́ jẹ àti nǹkan fẹ́ jẹ wọ́n ó ṣe kìtìmẹ́n nǹkan pè ní kìtìmẹ́n pé wọ́n ó fi ọ̀rọ̀ yẹn pamọ́ wọn ò ní sọ torí ìfẹ́ inú ti wọn torí ìfẹ́ inú ọlọ́run tó lára ń bẹ̀ Mọ́rùn-ún bẹ́ẹ̀ sí èrè. Àwọn ń sí èrè. Mo àwọn tí wọ́n lè lọ, àwọn tí wọ́n lọ èrè lọ, tó ń kú ìṣúná nínú. Àwọn àbá ní kó bá àgbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ta pọ̀ ìṣèjọba kíkì. Bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ lè lọ, wáyé bẹ́ẹ̀ lẹ́sìn lọ́gbọ́n ní imú ló gbà wọlé tábà bẹ́ẹ̀ jẹun imú kọ́lá àti ìjẹun lórí bọ́lọ̀ ní àwẹ̀ wá jẹ́ já pẹ̀lú pé a jẹ àbí amú àbí ṣe ìmú làwọn fòkèrè sí ẹ̀yìn ẹgbà mú wọlé kí ló fẹ́ ńlá kò torí aná ọ̀fun ní flavor gbogbo ibi tí wọ́n ti ń ṣe bẹ̀ ẹni ọkọ̀ ẹ̀ ń bọ̀ kí lọ ṣe dédé nígbà àwẹ̀ tó bẹ̀rẹ̀ wọ́n ó wá ń dín ata wọ́n náà wá wà lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ ó wá lọ fi mú kó òórùn díẹ̀ bó tí mo kàn gbà lérò àwà nìyẹn mo kàn gbàdìwé obìnrin tó ń fi ọbẹ̀ yẹn gbogbo òórùn tó wọ imú ẹ̀yẹn kò jáwò kódà kò fílẹ̀ lọ́kùn lọ́pàá tó yẹ pé ta bá lo eye drop ògùn tí a máa kán sójú nígbà míì a máa fílẹ̀ lọ́kùn kò jáwẹ̀ torí pé ojú Pàbá tán ògùn tí ó sí tó bá gbàbẹ̀ sí ọ̀fún wa kò jáwẹ̀. Fún ìdí méjì bí àkọ́kọ́ ni pé kìí ṣọ̀nà ẹbẹ̀ là ń gbà jẹun. Ìdí kejì ni pé ń tàà fi síbẹ̀ kìí ṣó ń jẹ. Báwọn bá ṣàlàyé nìyẹn. Àyàfi ọ̀rọ̀ sallallahu alaihi wa sallam pé wà báyá lé kílì ìsìn ìṣáà nílá àtàkùn lẹ̀ sọ jẹ́ kọ́fì ẹ̀ méje ń sọ yẹn torí yóò tó mú ànábì ní tẹ bá ń ṣàlù àlánú àwẹ̀ tẹ bá ń ṣàlù àlá jẹ́nẹ́rálì ẹ fi omi sí mú dáadáa àyàfi tẹ bá ń dáwẹ̀ so ìyẹn la fáfẹ́ máa rà fáàbí sọ pé tí èèyàn bá ń ṣàlù àlá tó mi bá gba inú wọlé sí àwẹ̀ ẹja látọwọ́ lọ sára ilẹ̀ mú ṣùgbọ́n àrùn kan náà fà kọ́tọ̀ọ̀nù ni ṣùgbọ́n gbogbo àwọn sọ tó kò ṣe kí ọlọ́rin I think that's The last one. ọkọ lògbómúlé lórí àkọ́bí lẹ́gbẹ́ ọkọ lórí aya márùn àwọn ọkọ lórí àwọn aya náà tó kó sínú ọlọ́pọ̀ lẹ́yìn àyà ẹgbẹ́ ní ó máa dùn wọn dábà wọ ẹ̀rẹ̀ ní obìnrin àbí bá kìlọ̀ ní pé ẹ má lè káyà kankan

Àkọ́kọ́ ni pé bí máa ń bà bọ́lọ̀ lọ òbá àjẹ̀kú àlàbà. Ó wu ọlọ́run ló tí ó dá ọlọ́run fast 34. Sura 4, Aya 34. Ọlọ́run nítorí pé òun ṣe àjùlọ fún apá kan lórí apá kejì. Fúnra òun mọ̀ mọ̀ sọ pé èèyàn ọkùnrin lórí, òun mọ̀ mọ̀ bí àjùlọ fọ́kùnrin. Ṣẹ̀gbọ́n ṣàgbé fẹ́mínísì ó tún dé extreme fẹ́mínísì wà àwọn obìnrin kan wọn ò lọ́kọ wọ́n nítorí pé táwọn bá fẹ́ ọkọ yóò gorí àwọn ọkùnrin òsì ju obìnrin lọ àwọn kan nínú wọn ní àwọn ò lọ́kọ ṣùgbọ́n ọkùnrin ò gbọ́dọ̀ gorí àwọn àwọn àwọn ọmọ gorí àwọn ìbò ní kódà rí láwọn Áfíríkà mí náà torí wọ́n ti dàrú àwọn kan náà àwọn obìnrin extremist ni wọn gangan níbi tó tún dé àwọn ẹ̀yẹn ẹ̀ ní ìmọ̀ kóbìnrin ni wọ́n wọ́n máa máa wọ ọ̀ṣọ́ ọkùnrin we read about many of them ní Russia níbi tó rí ti dàrú dáadáa ìgbà tí wọ́n kú làwọn èèyàn tó mọ̀ sáṣọ obìnrin ni wọ́n tètè ní mari aṣọ ọkùnrin wọ́n ti pápápá káàkiri lóde òní aráwọ̀ extremist among feminists tí wọ́n lọ ṣe operation tí wọ́n gé ọ̀nà wọn dànù even Nigeria lẹ́dì kan ṣe wá ní complications tó léèrè owó so àwọn obìnrin agbọ́dọ̀ ṣọ́ra feminism ìtànàdọ́lọ́jì ó burú gan-an Now ọlọ́wọ́ ní ẹlẹ́ẹ̀kejì wọ́n bí máa àǹfà kú min àbúwàrí àti nítorí èyí tí wọ́n máa ń ná nínú dúkìá wọn wọ́n fi jó lórí ọkùnrin máa ń ná nínú dúkìá ẹ̀ níbàmú sí kí ni bó bá ṣe ní torí ìbẹ̀yìn làwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin ìyàwó tí máa ń ṣe mistake wọ́n rò pé gbogbo táwọn bá ti ń fẹ́ lọkùnrin gbọ́dọ̀ ṣe rárá ìǹtẹ̀ bá ń fẹ́ tó jẹ́ dáadáa tí ọkọ sì ní kápá lórí ẹ̀ òní kó ṣe ṣeéṣe tí ò ní kápá ọkọ tó fẹ́ ìwọ náà mọ̀ kò tó fẹ́ ó ń ṣiṣẹ́ ṣùgbọ́n 25,000 naira lówó oṣù ẹ̀ tó máa ń gbà ó ní kó lọ ra washing machine fún lóṣù fẹ́ márì kò lè rà oúnjẹ ẹgbẹ̀ẹ́ ní ọmọ wa ó wá ń dáko olóko ẹ̀jẹ́ oko oṣù oko gbogbo ẹ̀ tó fi supplement ó wá ní tó bá ti jẹun tán fẹ́ máa mú ice cream sí kò lè yọ ice cream ọkọ̀ ìyẹn wà lè ṣe èbò díẹ̀ díẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bóyá ẹ̀kan lọ́dún mẹ́ta tàbí ẹ̀kan lóṣù mẹ́fà ó lè bọ́ rice cream lẹ́ẹ̀kan pé kó mú so you have to look at the means of your husband wáwo. Wow báwo lọkọ̀ yẹn ṣe ní tó kó tó lè mọ̀ bóyá kò ṣe tọ́lọ̀ sọ pé kó ná lórí ẹ̀ àwọn ọkùnrin ahun wà àwọn obìnrin kan fi ahun kọ́lọ̀ kó ṣàánú àwọn obìnrin kan wà sí ahun lọ́kọ̀ wọn kò ó gan fún rẹ̀ tó bá gbé oúnjẹ tó dáa fún yóò complete àwọn kan tó yẹ kó ta kí wọ́n náà méjì ẹ̀kọ́ olówó ti ẹ̀kọ́ abẹ́ òfẹ́ gún ká òfẹ́ kọ́lé àrùn ni torí pé tó bá ti ń padì ẹkùn jẹ ó ronú jọ́ pé tó bá ti jáde ẹ̀kọ́ palẹ̀ méjì ó mọ̀yẹ ojú ìjúmọ̀ sí kó fọ́ àrùn ló dà láàmú àwọn ọkùnrin wà bẹ́ẹ̀ tó yẹ ṣẹ́gbọ́n nípa ọ̀rọ̀ míì ẹlòmí ìgbìsọ̀kọ̀ ẹ̀dọ́ nígbèsè látara ti máa ọkùnrin ọkùnrin ẹlẹ́gbẹ̀rún kò kí àwọn òun lọ pẹ̀lẹ̀ fáwọn ọkùnrin ní ìná ìgbésí ayé fèèkì ni wọ́n ti fẹ́yàwó wọ́n sọ fún ìyàwó àwọn níṣẹ́ báyìí àwọn méjì yóò tún béèrè níjọ marriage ẹ̀rí aṣọ tó máa wọ̀ bàtà tọkùnrin yẹn máa lò àwọn ọ̀rẹ́ ayámọ́tò ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ tó máa wá àwọn oríṣiríṣi gbogbo oríṣiríṣi gbogbo ìgbóòdó aṣe alọ̀gbálé tóbìnrin yẹn máa dé sí ilé yẹn máa fá ẹ̀ wọ́n á tá ìjì ogbó ẹ̀ wọ́n á ṣe tí wọ́n bá wá délé àdìjẹ́ àti wọ́n dòdò ó lo fake life láti fẹ́ léjì yẹn torí pé ó gbé àrùn láìpẹ́ obìnrin ìyẹn common ní north ìlú south lọ so bó ṣe rí ní àlàyé tí mo lè ṣe ṣókí lórí ẹ̀ mi nígbà sọ̀dà pé gm torí pé àwọn àfọ̀ǹtẹ̀ sí nínú kẹsìrì àtàwọn míì ń sọ wípé ọkùnrin tí kìí gbọ́ bùkátà lórí aya kìí ṣe ọ̀ràn èèyàn ní fúnyàwó yẹn láti máa kàláṣẹ tó bá jáde lé tí ò dágbére kìí ṣẹlẹ́ṣẹ̀ yàgbé kò mọ́ bó ṣe ń jẹ kò mọ́ bó ṣe ń mú kò ní ẹ́ ọkàn sọ́nsùn wọ́n jọ ń jí ni tó wá ní ò gbọ́dọ̀ jáde láàárọ̀ tó wá òun ti gbọ́ ó wá jáde lọ ọkùnrin á ló gbà àwọn àfáà tẹ̀sí ní kò gbẹ̀ṣẹ̀ kankan ẹni tí ò mọ bí ṣe ń jẹ tí ò mọ bí ṣe ń mu oníkómọjáde sókè bí pákó sínú yàrá mi kéèsì yẹn yàtọ̀ sí ẹni tó jẹ́ pé ó ra gàrí wálé lánàá ó dẹ̀ ra kúlíkúlí sí wọ́n náà dẹ̀ mọ̀ pé ọ̀nà tó ń gbà rówó owó tó lè rí òjú gàrí àti kúlíkúlí lásìkò ní tó bá ní kó mọ́ jáde ò lè jáde ò ṣùgbọ́n o lè bèèrè ẹja pé kúlíkúlí yìí èyí ó ròyàn lè ní ẹbá ìwà wẹ́já tó lè máa ronú bóhùn ó ṣe wẹ́já tó bá ń rẹ́já ká lónìí ọkùnrin yẹn wọ́n wá ìrìn kún ìrìn ẹsẹ̀ yóò máa wá ìpọ́kùnrin náà gbọ́dọ̀ kò gbọ́dọ̀ ìyẹn gbọ́dọ̀ mọ̀ sí àwọn ọkùnrin ọ̀dọ̀ ọkùnrin rẹ̀ ká ti máa wọ́n náwọ́ nàbẹ̀ ẹlòmí jẹ́ ti wà tó ti dìbẹ́ lórí ìyàwó pé ìyàwó òun gbọ́n táwọn yòókù bá ń ṣe wàhálà lórí iṣẹ́ kò ní ṣe lórí